amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè kí yín káàkiri ní ipa tí wọn àṣà àlàáfíà ní ṣóńdùn bá gbàgbé kò ní lè mọ́ alágbára ọlọ́run bá ṣe ń bọ̀ ọlọ́run máa fún wa ṣe kò láéláé ètò àgbààgbà náà ní ní orí nígbà àṣà wa èdè kí yín èjì yìí là ẹ̀mí náà ni mo tún ti dé bá máa ń ní gbogbo ọ̀gbìn ní bàjẹ́ láéláéláé mo kí gbẹ̀ngàn mọ́ nìtàn Joshua Starboy tiwa náà kò ní bàjẹ́ níbi táwa lé nìyí ẹ di pé ìgboro gangan la wà lẹ́nu oríta gan la wà wọ́n ti wá gan ṣe kí ni wọ́n yapa bó ṣe máa ń san wọ́n pọ̀ gan bí mọ́kànmáàdì máa búlé ẹ̀gbá mọ́ra wọn bí làwọn ti wá wà mí kò ní bàjẹ́ láéláé bàbá wa kan àwọn lọ́gbà wá síbí torí lára àwọn àgbà onílù wọ́n ni wọ́n àmọ́ wọn ń gbé nàìjíríà mọ́ hmm, àjàṣe ni bàbá ń gbé ó dẹ̀ di pé àwọn ènìyàn há mọ́ra wọn láti wá lọ síbà wọn ni bó wá wá àwọn ibikíbi tẹ bá wà ẹ ṣáà lọ bẹ̀ẹ́ àkàyìn mọ́ torí ẹ̀yin olóòfẹ́ ti ń béèrè bàbá yìí tipẹ́tipẹ́ ẹ bí general kọ̀yìntà lára wà lẹ́nìí ẹ wá kàn fìdílé o ẹ̀yin tẹ̀ sọ pé ẹ èjìdẹ́ ọ̀dọ́ barista lọ ọ̀dọ́ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹni tá a bá rí náà la máa ṣe fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú torí bàbá ṣe wá oríta la wà báyìí pé ìfọ̀rọ̀wérọ̀ yìí gbọ́dọ̀ wáyé torí gbogbo ẹ̀yin fans ti pẹ́ bàbá ti wà pẹ̀lú wa ń bí ẹ̀ẹ́dẹ̀ wá kàn fìdílé torí kí ni ẹ̀ gbọ́n kò ní ṣe ti tẹ́ ń gbọ́ níbi kankan ètò àgbààgbà ni kò ní gbàjẹ́ bàbá wa Rasaki àyànkọ́lá bàbá mi kò ní bàjẹ́ láéláéláé bàtà mo kì í sà ọwọ́ rè. ẹ kú ọjọ́ mẹ́ta o. ọwọ́ rè. ẹ kú ìlú o. ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín ojú yín làwọn olólùfẹ́ yín tún rí yìí ẹ̀yin gangan ni inú wa dùn pé àbèrè yín ẹ̀dẹ̀ sì wà láyé ẹ wà láàyè. alhamdulilayi. ọ̀pọ̀lọpọ̀ tá a ti bẹ̀rẹ̀ sọ pé àwọn ti ṣaláì àmọ́ yín wà láyé ẹ wà láàyè. alhamdulilayi. gbogbo àwọn olólùfẹ́ yín káàkiri bá mi kí wọn káàkiri àgbáńlá lọ́tí wọ̀nyí sà. gbogbo káàkiri àgbáńlá amẹ́ríkà ní london ní asia ní. Mm London eh, Germany gbogbo ìlú pátápátá káàkiri àgbáláyé nílẹ̀ káàrọ̀ òjire ilẹ̀ haúsá mo kí gbogbo yín o ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi mo kí yín. gbogbo àwọn onílù lápapọ̀ ńkọ́. gbogbo ọmọ onílù lápapọ̀ bàtá ni dòdò ni gẹ̀lẹ́dẹ́ ni gbogbo òlù lápapọ̀ generally mo tún kí àwọn ọmọ alájẹ ọba àwọn alùsẹ̀kẹ̀rẹ̀ má lù tìṣẹ́ mo kí gbogbo yín o. ẹ bá wa lù ń kọ́kàn kẹfì kọ́hún lólùfẹ́ ń káàbọ̀ sórí tó ti tó mọ́kàn ní kẹ́sì rẹ̀ wọ́n díẹ̀ dábàá kébi tá a wà yìí ó há mọ́ra wọn kẹfì kọ́ àwọn olólùfẹ́ yín káàbọ̀ sórí ètò ni bàbá ajá mu pápákọ̀ tó níbi tá a máa yà á pọ̀ díẹ̀ ẹ jẹ́ àmú láti lè gàn ọmọ bó gangan ni yín. ìsẹ́yìn rò hmm. ẹgbẹ́ dímọ̀kọ dímọ̀kọ hmm, àwọn amọ̀bẹ̀ amọ̀bẹ̀ hmm, adébẹ̀ náà adájọ́ àwáyè mọ́ra wọn náà bàbá yìí ìyá yẹn bá mi sọ ṣókí ń pa wọn só nílù náà ni bàbá. bàbá mi tó bí mi bàbá tó bí bàbá mi nílùú ìlú ìyá bàtà yìí wọ́n bí mi síbẹ̀ ni sídìí ìyá ìlú bàtá yìí wọ́n bí mi síbẹ̀ ni lẹ́yìn pé ká lu bàtá yìí nílùú nínú agboolé bàbá mi àtúnfi tá a bá tún fẹ́ hun aṣọ òkè. ṣùgbọ́n ṣe pé kíkọ́ rárá. kò kọ́ àkọ́ àjẹbí ni. ìyá ń kọ́ kí n ṣẹ́wọ̀n ni ìyá ń ṣe. ìyá mi kátàkárà ni nígbà yẹn wọ́n máa ń pè ní àwọn ọjà dàrúkẹ́ ká lọ rà lọ́dọ̀ àwọn tí ń ta ẹranko ní kíni wọ́n wá tà fún àwọn èèyàn nígboro báwo ni kékeré yín ṣé sẹ́yìn yẹn náà lẹ ti ṣe kékeré ṣé bẹ́ẹ̀ náà lẹ ti dàgbàdì àbó náà wọn bíi mélòó mélòó tàbí ká mú láti ilẹ̀ gangan. ìsẹ́yìn ni mo ti ṣe kékeré níbẹ̀ ni mo dàgbà kìí ṣe pé mo dàgbà náà rọ rẹpẹtẹ o àmọ́ nígbà tí mo fi tún tó kúrò nísẹ́yìn ní 1973 ni àkọ́kọ́ mi tí mo kúrò nísẹ́yìn. níbo lẹ yẹn. mo wá sí èkó. Hmm. ta lẹ wá bá. àbúrò bàbá mi gbàngbà yẹn wọ́n máa ń gbé yẹn sá ni àbúrò bàbá mi kan ló gbé mi sá. Mm, wọ́n sì kú. láti sẹ́yìn wá sí èkó. Mm, mm. kí ló ní kẹ́ wá ṣe kí lẹ wá ṣe ń gbà yẹn. bàtà náà ló ní kí n wá lu o gbà yẹn wọ́n pe bàbá kan ní àlùjọ̀nú ọjọ́ ọmọ ọ̀yọ́ àti àwọn nìkan wọ́n máa ń ṣe eégún onídán tí wọ́n máa ń jó káàkiri ìlú àwọn tí wọ́n ń lò fún nìyí wọ́n wá gbé mi wá sí èkó ń bíbà ìgbà tí wọ́n wà lẹ́kọ̀ọ́ bàbá tó bí mi gangan àyẹ́kọ́lá tó bí mi kò fẹ́ kí n kúrò nílé because because èmi ní ẹni tó gbójúlé aṣọ òfin táwọn yìí mo ti bá a débi pé mi náà ti ń kó aṣọ láti ìsẹ́yìn wá èkó hmm, ní ọjà òkè àárín mo tún kó aṣọ lọ Ìbàdàn ní òjé láti máa lọ tà ṣe ti ń pawó ń gbà yẹn náà tí mo ti ń pawó tèmi náà ti ní ṣéǹjì tèmi náà lọ tí mo ti ní ṣéǹjì léyìí tí n bá jí nínú ti bàbá mi. Hmm. Hmm. ìgbà tó wá di twenty eh, tí mo ti ìgbà tí mo wá sẹ́kọ̀ọ́ yẹn bàbá mi wá rán àbúrò rẹ̀ kan wá sí èkó pé kò gbọdọ̀ má mú mi wá sí ilé àbúrò bàbá mi tó wá mú mi wá tó sì kejì yẹn ìyẹn wá nígbà àbúrò eh, wàhálà bàbá yìí pọ̀ rasaki njó ni máa wá lọ lé báyìí. Hmm torí àbúrò rẹ wọ. sẹ́yìn dẹ̀ ti ń pawó lẹ́kọ̀ọ́ ńgbà yẹn ṣe ti ń rí báwa bí kílẹ̀. wọ́n bá sẹ́ńjì sẹ́ńjì lọ́dún ńgbà àbúrò bàbá mi gbogbo ògbà yẹn a sì wà ní ẹni tó tún gbowó oúnjẹ ni lọ́dọ̀ àwọn àbúrò bàbá wa. bọ̀ṣẹ́kù tẹ̀ wá tẹ́yìn lọ́rùn gbà yẹn jù sẹ́yìn lọ. ní táìmù gàyẹn mi lóṣù mẹ́ta ń bẹ̀ tí mo fi padà sí sísẹ́yìn dẹ́ngbà tó máa padà sí sẹ́yìn tó wá di nineteen seventy five sa seventy five mo ṣẹ̀ṣẹ̀ wá padà wá sí èkó èkó tí mo padà wá yẹn nísìn ó wá jẹ́ pé ọmọ àbúrò bàbá mi kọ́lọ́hún foríjì. ọ̀pẹ̀lẹ̀ ọ̀pẹ̀lẹ̀ ọ̀pẹ̀lẹ̀ sóní sóní ìbáṣepọ̀ tẹ́ ní pẹ̀lú ẹ̀yìn tó fi wọ̀nyí lára tó yẹn ni. Ah! ó fẹ́ kí n soríire àmọ́ lù yìí kò gba òun gbé mi ṣiṣẹ́ plumber ọ̀rẹ́ ẹ̀ ni ọ̀gá mi tó kọ́ mi níṣẹ́ plumber mo lu ọdún márùn-ún. lẹ́kọ̀ọ́ ń gbà yẹn. oyetayo street ní bọ́ládé ń bí ibẹ̀ ni mo ti kọ́ṣẹ́. ṣùgbọ́n tẹ padà wá yẹn iṣẹ́ plumber yẹn lẹ wá kọ́ iṣẹ́ plumber ni mo lọ direct tí mo kọ́ mo sì ṣe mo sì kọ́ṣẹ́ yẹn tí mo mọ̀ tó gidi. gbogbo gbà yẹn ẹ̀ lùlù rárá. mi ń lù kí ló wá fà ìgbà tó ti jẹ́ pé àkọsílẹ̀ ti dúró dẹ́ni hmm. iṣẹ́ yìí iṣẹ́ bàbá mi ni kò sì gba àwọn tí wọ́n ń lu bàtà yìí káàkiri àgbáńlá ayé gan nísìn kò sẹ́ni ẹni tó lọ léwe ẹni tó kọ́ṣẹ́ ọwọ́ wà because àkọ́kọ́ lẹ́yìn asòfin kí wọ́n òkúkú tàbí pé kinní kan tàbí wọ́n fẹ́ ṣe ìyàwó ká lọ lù ń bẹ̀ ká tún padà wálé àmọ́ ìgbà tí ó wá di pé ó wá dọbẹ̀ kó tó di ọbẹ̀ àmọ́ káàkiri gbogbo àwọn àdúgbò bíbá yìí nìsín tó bá ṣe pé alẹ́ ni hmm. tá a bíi bí apàlọ́ tí wọ́n bá ti ń mutí àríyá ó bẹ̀rẹ̀ hmm. ẹni tó fún wa ní five naira ẹni tó fún wa ní kínní bá a ṣe bá a ṣe ń jẹ́ nìyẹn bàbá bàbá eh, ọba ọ̀dìmù bàbá Peter Rufai òun ló wà ní ọba ní dìímù nígbà yẹn máa ń tí àwọn àjọ tèmi pẹ̀lú ẹ̀jọ̀ wà ń gbà yẹn òun náà máa ń jó ó máa ń múra bí obìnrin òkété àlùjọ̀nú la ń pè ó jẹ́ ọmọ Ọ̀ṣun state even tó kẹ̀kẹ́ ṣe pé abáṣe ń lù káàkiri yẹn chief commander Ebenezer Obey tó bá tó bá ń play a máa ṣe show níbẹ̀. Hmm, ní ọ̀dọ̀ wọn. tó bá kódà àjọ travel pẹ̀lú commander tá a ṣe Nigeria tour starting from láti airport hotel ní kẹjàmbí Kwara hotel láti Kwara Kanji hotel hmm. láti Kanji Kaduna hotel. Mm òbí lẹ bá ṣe ògbére yẹn gbà yẹn òbí ni mo bá ṣe ìrìn àjò yẹn. ṣé wọn kò gbà yín ní abẹ darapọ̀ mọ́ báyìí. tí wọn bá ti tí wọn bá ti parí eré àwa máa ń ṣe star show a máa ń ṣe play show fún wọn nígbà yẹn àwọn gan ni ọmọ yìí pé bóyá bàtà hmm. yìí yóò jẹ yóò di ọbẹ̀ hmm. wọn mọ̀ pé yóò lè di ọbẹ̀ hmm. nígbà yẹn wọn ò wo bóńgò làwọn gbogbo ni wọn máa ń lù wọn ò wo àmọ́ nígbà tí bàtà wa tó jáde. Mm njọ tí bàtà tó fi tó fi ta mo fi fẹ́ bọ́ sọ́dọ̀ kọ̀lẹ́ntì. mẹ má ti dé bẹ́ẹ̀ yẹn sì ní sùúrù ẹ sì ẹ sì ní sùúrù ká sì mú plumber tẹ wá kàn kí ló tẹ̀ fi fi ṣe kí ló tẹ̀ fi ṣiṣẹ́ rárá torí ẹ náà ṣe ẹ mọ̀ mo fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe wá di pé ẹ gba plumber tí tẹ̀ ṣe wá di pé lulẹ̀. ìgbà tó ṣe pé iṣẹ́ tí wọ́n bí mi sínú ẹ̀ nù hmm. iṣẹ́ bàbá bàbá mi ni hmm. then àwọn àbúrò bàbá mi wọ́n sì wà ní Èkó ń bí báyìí nígbà míì mo máa ń ráyè níjọ́ Sunday láti pé tí n bá kúrò ní ibi iṣẹ́ lọ́dọ̀ ọ̀gá mi ńlọ bá ńlọ ké sí àbúrò bàbá mi tí wọ́n bá sì ní òde tí wọ́n fẹ́ lọ hmm, màá tẹ̀lé wọn lọ àjọ àjọrọ Monday báyìí mo ti tún padà wá sí Òṣòdì ń bí lọ́dọ̀ ọ̀gá mi hmm. láti pé màá wá lọ bí iṣẹ́. ìṣèṣọ hmm, bó ṣe ṣẹlẹ̀ nìyẹn ènìyàn òfin yín ilẹ̀ náà mọ́ra wọn náà ẹ ṣe àsìkò tẹ́ ń sọ pé wà lẹ́kọ̀ọ́ yìí báwo ni ìlú ń gbà yẹn fọ́hùn olórin ìtànlélẹ̀ àdẹ́gbọ́dọ̀ gbà lẹ́nu yìí ọ̀hún ló wo ni wọ́n lọ́wọ́ à ń gbà yẹn àpàlà nǹkan kan mọ́ra wọn kí ló ń lù ń gbà yẹn ìgbà olódi gbèrú bàtà wà dé ké bàtà ṣé bàtà ti wà ń gbà yẹn náà sọ́tọ̀ ọ̀hún lóní ti ń lò ẹgbẹ́ àwọ̀ bẹ̀ yẹn ká gbà lẹ́nu yìí. nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo àwọn olórin wà hmm. lẹ́kọ̀ọ́ hmm. àwọn onífújì hmm. náà wà bẹ́ẹ̀ làwọn oníwákà àwọn bíi irú queen salawa bẹ́ẹ̀ ni hmm. àwọn gbogbo wọn bẹ́ẹ̀ wà bí hmm. àwọn Bàtúlé Àlàkẹ́ gbogbo wọn bẹ́ẹ̀ wà hmm. àmọ́ jọ́ tí tí bàtà fẹ́ ń trò wọnú mísíkì gbogbo eléré wọn ò máa lo bàtà ń gbà ṣọ́ ń lò ń gbà yẹn kò sí ẹnì kankan tó ń lò ń gbà yẹn mo fẹ́ lè pe ní gbogbo gbogbo àgbáyé kò sí ẹnì tó àwọn òyìnbó gan ò ló wọn kò ń ṣe ìlú wọn kò ń ṣe iṣẹ́ wọn. yàtọ̀ sí kí ni eégún kọ̀ọ̀kan tẹ́ ń fi ṣe ń gbà yẹn òun lẹ lẹ ń lò fún. òun là ń lò fún. ìgbà tí àwa tí a lọ a kúrò nídìí mú la fi wá sí ìyànà pàjá bongo sport baba samson ọmọ ogunlade captain chief commander òǹtẹ̀lì ẹ̀ la wà la wà ń lù ìgbà tá à ń lù tí wọ́n ń jó kọ̀lìntì wa wà níbẹ̀ ó máa ń lọ bẹ̀ hmm. ó máa ń lọ sí òǹtẹ̀lì yẹn ló wá ń sọ fún baba Samson Ogunlade wípé ìlú tí wọ́n ń lù yìí òun sì fẹ́ mu kóhun kó tiẹ̀ wọ inú báńdì òun báńdì òun o àsìpẹ́ baba Ogunlade ni musa ti sọ síwájú tẹ́lẹ̀ yìí pé hmm. àtijọ́ máa ń lọ ṣe sóò lọ́dọ̀ wọn táàjọ ń lọ káàkiri ó ti mọ̀ mí ni baba yẹn bá lọ́ba lọ́ba tọrọ excuse lọ́dọ̀ àwọn àbúrò bàbá mi pé òun fẹ́ bá bá mi sọ̀rọ̀ la bá fi wọ inú lọ ni bàbá yẹn wá ń sọ fún mi pé ẹni tó jókòó tó ń rẹ́rìn sí mi yẹn tó fún mi lówó yẹn Wellington ló ń jẹ́ ó sì lóun fẹ́ pé kí n máa wá bá òun play bàtà yìí. ṣé ní seventy lélẹ̀. seventy kọ. ẹ ti wọ eighty. eighty ni. ok mo ń gbádùn yẹn máa gbọ́dọ̀ pé kí n wá bá òun play wá bá play ọ̀dà mo ti gbọ́ gbogbo yẹn kí lọ́mọdé mọ̀ lẹ́yìn kó gbá bọ́ọ̀lù kó sì tún jẹun èmi wá lọ sọ fún àwọn àbúrò bàbá mi yẹn pàápàá gangan wípé tó bàbá nǹkan báyìí báyìí ni wọ́n bá mi sọ níbi tí mo lọ àbúrò bàbá mi tó jẹ́ pé wọ́n bí tẹ̀lé bàbá mi gangan àyẹ́lékè ní jẹ́ ọ̀dọ̀ ẹni mo wà ó wá ń sọ pé ẹ ọ̀dà kò sí nǹkan tó bàjẹ́ mẹ́ẹ̀ wípé kí n lọ ìgbà tí mo wá lọ sọ́dọ̀ Kollington eré tí mo kọ́kọ́ bá Kollington ṣe Abẹ́òkúta ni wọ́n pe bàbá náà ní mo ti gbàgbé orúkọ ẹ̀. bàtà dẹ̀ lọ gbé lọ. àkọ́kọ́ tí mo kọ́kọ́ bá tí mo kọ́kọ́ wọ orí stéèjì Kollington gángan báyìí mẹ́ta ni mo dìpọ̀ nítorí àwọn àwọn àbúrò bàbá mi wọn ò gbé ìlú yẹn fún mi àmọ́ èmi ti ní pé yes ìgbà tó ti gbà mí yẹn mo gbọ́dọ̀ bá lọ sí first play àṣà hmm. lọ gbàtà à play yẹn wọ́n sá rí i pé bàbá ọmọkùnrin yìí ó ní brain bá ìlú kẹ̀kẹ́ tóun ní kó gbé wá kò rí gbé wá èyí tó tún wá ṣe fúnra rẹ̀ ó sì tún wá ṣe àtúnṣe sí tó débi pé ó yàtọ̀ sí ara wọn ọ̀kan yàtọ̀ sí kan ibi tá ti bẹ̀rẹ̀ nìyẹn wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́. fọwọn fans kọlẹsìn tó wọn ìgbà tẹ débẹ̀ yẹn ṣẹrántí wọn tẹ bá lórí stage ńlá yẹn ṣẹrántí wọn lára àwọn ọmọ ẹgbẹ́ tẹ bá ní ọdún ní etí tẹ ń sọ yìí ṣe pàtàkì àwọn tó yóò ti ṣaláìsí ọjà. mọ̀rẹ́tì èyí tó ti kú ti kú nù èyí tó ti kú sí wà láyé nù wọn ẹni tí mo bá LinkedIn talking drum ti ń lu àpàlà fún kọ́ni ti gẹ́gẹ́ àyẹ́táyọ̀ ní jẹ́ ọmọ ìlérò ni níkẹ ayé làwọn orí kan bọ́dí àyẹ́tayọ̀ ní jẹ́ ọmọ ìlérò ni ẹni tí ń lu sákárà fún kọ̀lí ti ń gba yẹn alárágbó àlàní ọmọ abẹ́kúta ni. àwọn inú àwọn ẹran tí wọ́n ń gbèrin fún kọ̀lìntì nígbà yẹn wọ́n jọ ṣe sójà ṣe mọ̀ pé wọ́n ṣe sójà hmm. lábẹ́kúta wọ́n jọ wà nínú báńdì sójà ni hmm. àwọn méjì yẹn wà ń bẹ̀ àwọn fámìlì rẹ̀ kan tí wọ́n jẹ́ pé ọmọ ẹ̀gbọ́n àtàbọ̀ ọmọ àbúrò kan ọ̀kan nu wọn jẹ́ lásùn ó wà ń bẹ̀. kí ni yẹn ń ṣe. eléyẹn máa ń lu pilefs ó wà ń bẹ̀. àwọn ọmọ búọ̀rà àìtẹ̀ gangan tí wọ́n wà ń bẹ̀ àwọn tí ń là kúbà wọ́n ṣàyàpá ṣá. ìyẹn ni life tẹ kọ́kọ́ bá wọn ṣe ìgbàlẹ̀ kọ́kọ́ bá wọn wọ studio tẹ́ bá wọn ṣe rẹ́kọ̀dì rẹ́kọ̀dì wo ni ẹ gbé àwọ̀ bẹ̀. studio ni rẹ́kọ̀dì tá a kọ́kọ́ ṣe mm. tí mo kọ́kọ́ bá Kollington ṣe mm. ni àǹsùn ànígbà mi ọdún dé táǹgbà yẹn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ sin ọjà àǹsùn ànítọ́ wà ní ọ̀nà ìsọlọ̀ yẹn hmm. ìgbà yẹn ni aṣọ Ben Rain hmm. first album tí mo bá Alhaji ṣe ni hmm. ẹ ṣé ẹ ṣé ẹ ṣé báwo dẹ ni ẹ ẹ ti wọ studio rí nígbà àkọ́kọ́ tẹ ọkọ máa wọ abẹ ti ṣiṣẹ́ studio rí. mo ti wọ studio rí nípasẹ̀ ti bàtà yìí gangan hmm. ni mo sì hmm. fi wọ studio hmm. because àwọn àbúrò bàbá mi àwọn tí mo ní tí wọ́n máa ń lu fún tí wọ́n máa ń jó káàkiri yẹn a rí a ní promoter kan gbà yẹn rẹ́kọ̀dù àkọ́kọ́ tá a kọ́kọ́ ṣe bàbá ọgbọ́n nìkan ṣe rẹ́kọ̀dù ìgúnnukó láti onígúnnukó tó ṣe rẹ́kọ̀dù ní ọdún náà lọ́hùn ẹni tó ṣe rẹ́kọ̀dù fún láti onígúnnukó yẹn òun ló wá nípa àjọ wà ní fàkọ̀ agége òun ló wá nípa ẹ̀yin náà ẹ̀yin eh, bàbá sẹ́yìn ẹ̀yin náà gbọ́dọ̀ gbọ́dọ̀ wọ studio la fi wọ studio hmm. la fi jọ ṣe rẹ́kọ̀dù yẹn a sì yẹn ní kẹjà ń bí èkejì hmm. rẹ́kọ̀dù tá a ṣe hmm. ìbàdàn láti lọ ṣe Jamo Records ní Ògùnpa nìbàdàn ẹni tó ní lébẹ́lì ìgbà wo ni bàtà wà wọ báǹdì Kollington ìgbà wo ló di kọ́mọ́pẹ́ náà kọ́kọ́ ẹni tó ní mẹ́ta yẹn lẹ gbé lọ sábẹ́kúta ṣé gbàtẹ́ máa ṣiṣẹ́ studio yẹn ṣé bàtà lè wá padà lù. kò kò pé ọ̀sẹ̀ kan nítorí pé mo lọ sí Ìṣẹ́yìn padà bàbá mi wà láyé ńgbà yẹn mo wá lọ bá bàbá mi pé àwọn àbúrò ẹ o mo nídìí ìlú o n ò sì gbé fún mi àbúrò bàbá mi kan tún wá wà láyé ọmọ tìyẹn ló mú mi wáyé sí Èkó tí mo fi ṣiṣẹ́ plumber bàbá mi ló wọn fẹ́ dá sí i kí n lọ bá bàbá kí n lọ bá bàbá mi ní bàbá àbúrò bàbá mi yẹn wá pé àwọn àbúrò tó àwọn àbúrò àwọn eléyẹn tún jẹ́ àbúrò àwọn tí wọ́n máa wà lọ́dọ̀ wọn lẹ́kọ̀ọ́ bíbá wọn tún jẹ́ àbúrò fún bàbá tó jẹ́ àbúrò bàbá mi yẹn ni òun wá ń sọ fún wọn pé kí ló dé tọmọ yìí ní pé ìkàbá ìkẹgbẹ fún òun tẹ gbé fún ṣèbí iṣẹ́ bàbá wa ni iṣẹ́ bàbá gbogbo wa ni níjọ́ yẹn lọ́hùn inú bí mi mo wá sọ pé bàbá mi ẹ wà ń bẹ̀ ìlú bàtá yìí tìyín tó bá jẹ́ tìyín tẹ́ bá gbẹ́ pẹ́ fúnra ara yín lẹ ṣe ẹ gbé fún mi kí n máa lọ bí tí mò ń lọ. nígbà tí wọ́n rí i pé ọ̀rọ̀ dojú ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbé omele mẹ́ta náà fún mi. ìgbà wọn gbé omele mẹ́ta náà fún mi mo fi wá sí Èkó because mo ti wà ní ọ̀dọ̀ Kollington débi pé mi ì dọ́ ọ̀dọ̀ wọn mọ́ rárá. ìbẹ̀lẹ̀ wà tí Kollington bá fẹ́ jáde mo máa ń wà mo máa ń jókòó síwájú mọ́tò ẹ̀ mi ò bá ń wọ starbucks. kí ló dé bò nìyẹn ti wá ṣé ìbò nílùú ní bọ́ládégbà ń bá wọ personal car kí ni ìbáṣepọ̀ yẹn kí òjì òwe lẹ lò fún yẹn. àkọ́kọ́ náà tí Kollington fi jẹ́ pé kínní Kollington lákọ̀ọ́kọ́ náà ó fẹ́ ọmọ ẹnìkan ìyàwó kan nílùú wa ráfá ló máa ń jẹ́ hmm. òun ló bí àkọ́bí obìnrin fún kàfáyà. Hmm. Hmm. jọjọ máa ń travel wọn ò ju òun o ọ̀tọ̀ oníṣẹ́ tó ń ṣe. lọ́nà ń gbéṣẹ́ yìí àti ẹjọ́ máa ń travel ni mò ń sọ yẹn àti kébé ṣe tó ń travel. tába ti ní play báyìí hmm. ó ti Kwara hmm. ó ta hmm. lẹ́yìn driver èmi ni màá wà níwájú mọ́tò Kollington Kollington wà lẹ́yìn ẹ jẹ́ àyè àdíẹ̀ pẹ̀lú tẹ gbé wa lọ yẹn ṣé ńgbà tẹ kọ́kọ́ darapọ̀ mọ́ general kọ̀ǹtà yìí láyẹn ṣé wọ́n ti fẹ́ Queen Salawa Abẹ́ nígbà yẹn àbí létà lọ́dẹ ẹgbẹ́ àwọn ọ̀bẹ fọ́wọ́. wọ́n ti ẹ̀ tí fẹ́ra wọn rárá hmm alájà sàláwà mo ti ríra wọn pẹ̀lú kọ̀lẹ́tì nígbà yẹn. ẹ ti wà nínú ẹgbẹ́ ńgbà tó fẹ́ra wọn gbà yẹn. alágbára ah, ọ̀rọ̀ bàbá báwo ni ìgbà yẹn torí nǹkan táwọn ń gbọ́ ni pé ìgbà yẹn tọ́jú fẹ́ra wọn òkìkí yẹn kàn káàkiri ọkọ jólókìkì ìyàwó jólókìkì ẹ̀yin mọ̀ ń pa ẹ̀ báwọn lògbẹ́ gbà ọbẹ̀rin díẹ̀ ka jàǹfààní bá ṣe wà pẹ̀lú. Eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí wọ́n fẹ́ra wọn ṣe mọ̀ wípé ahun àtẹnu. ajá yẹn nù yẹn sọ. ajá ni bí wọ́n ṣe jọ wà nínú kọ̀rọ̀ kan náà tó wọ́n máa ń jà wọ́n ń fẹ́ra wọn ní abẹ́lé hmm. tẹ́lẹ̀ dẹ́n ìgbà tí Ọlọ́run wá pèsè tọ́lọ́run kò kẹ́ẹ̀dé tó di pé alájà sàláwà ó wá ní oyún mm, ìgbà tó lóyún tó lóyún yẹn ló wá di pé ẹnìkan ló ń fẹ́ ẹnìkan ló ń fẹ́ ẹnìkan ló ń fẹ́ then ni wọ́n ló fi lọ́ọ́ fẹ́ lébẹ́lì onẹ ló fi jẹ́ pé lébẹ́lì onẹ ló bí àkọ́bí obìnrin yẹn fún sẹ́ǹgbọ́rọ̀ mi ìgbà tó wá yá tí ìjà tún wá ṣẹlẹ̀ tó fi di pé bóyá wọ́n tún rẹ́ papọ̀ àti ọ̀gá mi Kollington tí wọ́n tún wá fẹ́ra wọn padà ni wọ́n tún bá orí láyé wọn lọ wọ́n bá lọ hmm. títí títí. wọ́n ṣe mọ̀ wọ́n ṣe mọ̀ queen salawa ṣe mọ̀ wọ́n. salawa mọ̀ mi mọ̀ mọ́ hmm. ó tún bú mi dáadáa hmm. bọ̀rọ̀dẹ́ ò ní bàtà iwájú gbádágí èmi náà nì. <laughs> a jẹ́ pé ẹ̀yin náà ó náà wọn kọ́kọ́ tẹ̀sí náà tó fi jù ébú fún yín ah, nìyẹn. èmi náà èmi náà èmi náà sọ́kò fún ni because ọ̀gá mi kò dùn lẹ́nu eh. ó ta lẹ́nu mm-hmm. gidigidi kébé kwara ó ta lẹ́nu tó bá ti tó bá ti jù kẹ́ báyìí mm. èmi náà máa ń fi ẹgbẹ́ mo máa ń fi lé mm. sẹ́gbẹ̀ẹ́ mm. náà ló fi wá ká uma yẹn lára ló fi sọ pé à ẹ̀yin elégbè lẹ́yìn mo sọ pé lọ́wọ́ fi sọ pé nígbà tí ó da akọ tèmi bọ̀dá oníbàtà iwájú gbádágí ṣe bàbá báwo ni fújì á sọ̀rọ̀ nǹkan bàbá ń ké bí díẹ̀ á ti máa sọ̀rọ̀ nǹkan rẹ́kọ̀dà tó wọn bá ṣe pọ̀ nǹkan nǹkan báwo ni fújì ńgbà yẹn sígúrà ìdí bá àdìsítà nǹkan ńgbà tẹ́yìn náà darapọ̀ mọ́ kẹ̀yìn tí àyìnlá báwo ni ọ̀dọ́ tí wọ́n gbà yẹn ẹgbẹ́ awọ bẹ́ẹ̀. ìgbà tí kọ́nìtì tó gbé bàtà wọ fújì hmm. kọ́nìtì tó gbé bàtà wọ fújì straight báyìí tí wọ́n tí wọ́n tún gbé wọ fújì ní táìmù gbà yẹn kọ̀nìtì sáà ni pé kó máa lọ kó máa lọ bẹ́ẹ̀ ó sà ń lọ létàrọ lẹ́yìn ọ̀rẹ́ yìí ìgbà tí barista fẹ́ ṣe tó wá rí pé àkíní yẹn ń ó ń bùm pé àwọn àwọn èèyàn máa ń kó kọ̀nìtì jẹ lọ́wọ́ lọ gbé gúdúgúdú àwọn àwọn oní alùkẹ̀kẹ̀ ni wọ́n máa ọ wá lọ gbé gúdúgúdú ló fi ṣe rẹ́kọ̀dù tàkọ́kọ́ hmm. wọ́n máa ń fi kíní méjì lù báyìí òun ló fi ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ níbi tóun náà ti tó ti ń bọ̀ wá síbi hmm. ìlú Ṣàngó tó jẹ́ bàtá nìyẹn o àti bẹ́ẹ̀ lọ ìgbà tóun náà lu gúdúdú gúdú tó rí pé à. ó wọlé. rẹ́kọ̀dù yẹn tún múfù. ó lọ sí jùmọ̀ ra wọn. ó ń lọ ó ń lọ ó ń lọ ó ń lọ ó sá wípé general Kollington Àyìnlá kò fi bàtá sínú rẹ́kọ̀dù ẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ jáde mo ro alo mẹ́ta alo eléyìí náà nínú rẹ́kọ̀dù ìgbà tá a tún lé eléyìí ni wọ́n nípa ni wọ́n tún ni barista tún sọ pé èwo tún ni ìyáàlù tí wọ́n tún lọ gbé wọ kínní kankan ó sọ then ìgbà tó òun náà tún wá fẹ́ ṣe òun náà tún wá lò gbogbo nǹkan tí kọ̀lìntìn tó bá da nínú fújì nínú fújì èmi sọ wípé kọ̀lìntìn àyìnlá ni òpó fújì. lóòótọ́ tẹnutẹnu mo fi sọ òun ni òpó múlẹ́rọ̀ fújì because tí o bá ṣe kọ̀lìntì àyìnlá èmi ni wàásù àyìndé ni òbésèré ni pàṣùmà ni wọ́n fẹ́ kó gbogbo ńlẹ̀. ta ló fẹ́ kó wọn lẹ̀. ẹni tí àyìn náà ti mọ ẹni tí wọ́n jọ ń lò gbà nígbà yẹn ṣé barista kò yé mi ẹ sọ. because nǹkan tẹ́mi sọ fún yín ni wípé kéèyàn máa sọ̀rọ̀ jáde báyìí tàbí kí wọ́n sọ pé èèyàn ní nǹkan báyìí nǹkan báyìí ló ní kó ṣe nǹkan báyìí ìgbà tó bá ti wà láìsùn ọbì láyìí làṣẹ láyìí láyìí láwọ àti kéwú bá ti pọ̀ gbogbo àwọn aburú tó wà sálẹ̀ yẹn wọ́n á rí ẹ̀ mọ́lẹ̀ ni hmm. Hmm. because nígbà kan àwọn eléré wọn le ni wọn le àmọ́ nǹkan tẹ̀yìn sọ ó dà ń pé ẹ̀yin nìkan lè ṣe à ń gbọ́ ní ibi tẹ̀yìn gbé bọ́ yẹn á máa wò pé kí ni bàbá yìí sọ ṣé torí pé ó jẹ́yàn Kollington la ló ṣe ń sọ ni àbí onífẹ̀ẹ́ Barrister àbí ẹ tún yànnà náà ẹ̀ fún wa. kódà mi tí mo lu bàtà fún Kollington mi ò lu kásẹ̀tì Kollington eh, nílé mi Barrister ni mo máa ń lu lẹ́yìn Barrister ìgbà tí ọmọkùnrin kan báyìí náà tó ń gbé àwòjáde ni mo máa ń lu Fancy Ayala àwọn rẹ́kọ̀dù tèmi máa ń tí mo máa ń gbọ́ nìyẹn. ṣùgbọ́n ṣe pé bóyá ti nífẹ̀ẹ́ èèyàn kọ́kọ́ àbí nǹkan kọ́kọ́ bó ṣe rí ilẹ̀ ṣe ń sọ yẹn. ẹ ṣe máa mú dúpẹ́ lọ́wọ́ yẹn àwọn àwọn tó bá di parí ètò tá a fagun yín síta gbọ́n wọn fans Sky ní Barrister wọn a máa bá yín fà yẹn wọn a máa bá yín béèrè àwọn nǹkan méjì mẹ́ta náà àmọ́ ẹ ti sọ bó ṣe rí pé òpó fújì gangan ni kọ́lìntì àyìnlẹ́ tún ti sọ bẹ́ẹ̀ tó bó ṣe rí nìyẹn. àlẹ́ òpó fújì ni hmm. tí ò bá sí kọ́lìntì ni kò ní sí fújì tí wọ́n fi lè máa fẹ́ràn wọn ni kálukú wọn fi máa ń fi ẹ̀jẹ̀ sínú tutọ́ hmm. funfun jáde ṣé lóòótọ́ ni pé wọ́n níjà ṣé jà yẹn òótọ́ ni tọ́lá wọn máa sọ pé wọ́n níjà orogún ìjà nígbà tí wọ́n fi jà yẹn hmm. kì ṣe pé nǹkan tó fàjà ìjà orogún ni ìjà orogún sì kọ tí Kollington bá tí rẹ́kọ̀dù Kollington bá jáde hmm. ní òní Thursday tẹ́lẹ̀ nǹkan wọ́n kọ̀lìntì ọjàde dago mm. mẹ́wàá àárọ̀ mm. tó bá dago mẹ́rin ìrọ̀lẹ́ mm. barista gbé rẹ́kọ̀dù tiẹ̀ jáde wọ́n wá pè wọ́n pé kí ló dé fújì kẹ́nẹ́lẹ̀ ń jọ nǹkan nǹkan tí mo fẹ́ kó kẹ́ẹ̀ṣe ni wípé tí kọ̀lìntì bá jáde ní ọ̀sẹ̀ yìí tó bá di thursday tó bá tẹ̀lé kí wọ barista náà jáde tó bá sì jẹ́ pé barista ló bá kọ́kọ́ jáde thursday tó bá tẹ̀lé kí wọ náà gangan fúnra rẹ̀ kí kọ̀lìntì náà wá jáde sa pé wọ́n máa fi ọ̀sẹ̀ kan sílẹ̀ fúnra wọn barista yìí fi ọ̀sẹ̀ kan sílẹ̀ tí kọ́lítì bá jáde láago mẹ́wàá àárọ̀ àlásàrì láago mẹ́rin báyìí barista ó jáde. bọ́wọ́ tó sọ wípé kọ́lítì máa ń dókí barista gbé rẹ́kọ̀dì jáde torí ọ̀pọ̀lọpọ̀ èébú nǹkankan ló máa fi bú barista wípé èébú yẹn ló fi ń dára lóhùn kankan ń pè ẹ ọjà barista mọ́ra ló gbé kọ́lítì tí ò bá ṣe kíní mọ́ra wọn ń gbé kíní ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ bàtẹ́ wà ń bà ní kílẹ̀ ń fẹ́ sọ ṣe tó ọ̀pọ̀lọpọ̀ òyìn ń soríṣiríṣi nǹkan àmọ́ irú yẹn sóòótọ́ ni nígbà dúró kí Barrister gbé rẹ́kọ̀d jáde kó lè bu kó lè búra wọn gangan. kì í ṣe pé torí kí wọ́n lè búra wọn hmm. lóòótọ́ ìjà òwò ni hmm. nígbà tí mo gbé ọjà tèmi kalẹ̀ nísìn hmm. tí wọn ètí ìbá mi rà á débì kan tó jẹ́ pẹ́ni tó tún nírú ẹ̀ ó tún gbé wá sọ́dọ̀ mi ṣe mọ̀ wípé ẹni tó tún gbé tiẹ̀ wá sọ́dọ̀ mi yẹn òun lè pè tiẹ̀ ní five naira ẹni tó ṣẹ̀dé yẹn kó pè ní four naira ẹni tó bá jẹ́ ọmọdé báwo lè báwo kí ló fẹ́ ṣẹlẹ̀ ó ti di dandan hmm. ṣé ngbà ń bá rí nǹkan four naira ń wà lọ́rọ̀ ní five naira hmm. ó ti di dandan hmm. four naira yẹn ni màá rà. ipò wo ni Wasiu Ayinde wà nígbà tẹ́ ń sọ nígbà tẹ́ ni ẹ ti ń ṣe rẹ́kọ́ọ̀dì tó kọ ṣóun náà ti ń dún tàlàzó yẹn kan kẹ́ gbé àwọn obìnrin náà ká gbọ́ látẹ̀nu. ajita Wasiu Ayinde màṣà olúwayé ìgbà tí àwọn ọkọ̀ ní ti wà táìmù ìgbà tí wọ́n fi ń sọ wọ́n ní wọn ò jà wọn ò ṣe kínní time gbà tí jà èkejì tí wọ́n parí hmm. stadium hotel hmm. ní Surulere ni hmm. wọ́n ti parí ẹ̀. níta lẹ́ ń sọ ìtàn àti ìtàn ni. Kollington àti Barrister hòtẹ́ẹ̀lì Victor Ọláyà Ọláyà bẹ́ẹ̀ ni ibẹ̀ ni a máa ń eh, la máa ń so every Wednesday ibẹ̀ ni wọ́n ti wá parí ìjà Bari máa ń ṣe tiẹ̀ ní Surulere night club night club bẹ́ẹ̀ ni. ìgbà tí wọ́n wá fẹ́ tí wọ́n fẹ́ parí ìjà yẹn pé kí gbogbo àwọn ayé fi lè mọ̀ stadium la lò níjọ́ yẹn ni Wàsíù ló wá gba máìkì ló gba máìkì kì í ṣe pé ó gba wọ́n wọ́n ẹni tó kọrin fún Barrister ni Wàsíù Àyìndé ẹni tó kọrin fún Kollington Fatai Alao ọmọ Kwara State ni ó ń gbé ní orílẹ̀ Gànmú níta ìgbà yẹn. ìjọ tó parí ìjà yẹn. ìjọ tí wọ́n parí ìjà yẹn ṣe lẹ ṣe jẹ́ ìlẹ̀ máa ní wàásù náà dípò àwọn èèyàn wà mọ́ náà ni àbí bó gẹ́gọ́ lẹ́ ń lọ pẹ̀lú. níbẹ̀ ni àwa gan ta jẹ́ ọmọ eléré láṣẹ túmọ̀ wípé ẹnìkan tó wà tí ń jẹ́ wàásù. Hmm, lóòótọ́ owó náà kí gbogbo ẹ ṣe ṣiṣẹ́ fún Kébé Nkwárà tó ìnáwó à ń pé ọ̀rọ̀ owó náà ló wá padà dá wàhálà lẹ̀ torí àwọn nǹkan méjì àmọ́ èmi òun fẹ́ sọ máa ń fẹ́ gbọ́ látẹnu oníkọ̀ọ̀gàngàn torí à ń pé bí àgbàtẹ́wájọ rìnrìn àjò nǹkan bọ̀ bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ tó dà ń pé owó yìí náà ṣáà ní ṣàǹpọ̀rọ̀ òun dá wàhálà lájẹ́ kó ti pẹ́ kò ń ṣe pé sìn náà ní ẹgbẹ́ awọ ọbẹ̀ yẹn náà ó ṣe ti pẹ́ wá. nǹkan tó ṣẹlẹ̀ ni pé Kollington Amẹ́ríkà àkọ́kọ́ tó lọ àjọ lọ ni ìgbà tá a dá Amẹ́ríkà a play dáadáa ní máa a sì gba owó a rí owó ọ̀gá wa wá ń sọ pé Amẹ́ríkà tá a wà yìí ò sá mọ̀ pé a ní irin iṣẹ́ a fẹ́ ra irinṣẹ́ lọ sí ilé pé gbogbo owó tá a bá pa a fẹ́ fi ra irinṣẹ́ ni wọ́n wá lọ kówó yẹn wọ́n láwọn fi ń lọ ra irinṣẹ́ wọ́n tún wá gọ̀ wá níbi tí wọ́n rí pa gọ̀dé ńgbà tójú dúdú wọ́n tún wá mú wa lọ sí ṣọ́ọ̀bù sáyẹn nílùú òyìnbó ọgbọ̀lẹ̀ ọgbọ̀lẹ̀ níbi tí wọ́n ti ń ta instrument à ń ṣẹ́kì gbogbo nǹkan tá a fẹ́ wireless ní nǹkan kan ní là ń ṣe gbogbo ẹ̀ wò àti wọ́n ti kó wa bọ́ sápò ọ̀gá wa wá ń sọ kọ̀lìntì wa ń sọ wípé man kan wà lọ́hùn màmá yẹn bàbá yẹn ó try fún wa ebi tó gan àmú kọ́bọ̀ wálé bàbá yẹn ló ló gbé báàgì fún wa tó tún bá tó tún ra aṣọ síbẹ̀ fún wa kọ̀lítì wa sọ pé bàbá yẹn ni ló fẹ́ bá wa kó instrumenti wá sí nàìjíríà gbàgbà fi lọ amẹ́ríkà yẹn adé ìgbà tí wọ́n ti ní pé gbogbo owó ta pa wọ́n fi ra ní sẹ́ni. ṣé bẹ́ẹ̀ ṣe ń kò kẹ́tò lọ kò ṣètò kankan pé iye báyìí báyìí lẹ máa gbà kẹ́tò kúrò náà ọkọ̀ ọkọ̀ kóyìn wọ plane ẹ̀dẹ̀ lọ ni kò ṣètò kan àti pé gbàtà débẹ̀ ìgbà tẹ̀ ń parí eré ṣé kò sí pòkè ní ta parí eré o eléyìí ni eléyìí ni o. nígbà yẹn hmm. ojú dúdú kò ṣètò nítorí ní parọ́ gbà bá ti parí a hmm. tó bá ṣe pé pa hmm. mo mú kékeré bẹ́ẹ̀ ni kó ṣe pé hundred naira la bá pa ẹni tí ó gbà ten naira ẹni tí ó gba ẹni tí ó gba seven naira títí títí títí títí bẹ́ẹ̀ ẹ ń gba nǹkan kan tẹ bá parí eré. tá a bá parí eré owó tá a máa ń pín owó tá a bá pa hmm. là á pín o owó tó ń gbà tí wọ́n fi ń gba owó hmm, ìpè yẹn. owó ṣòwò nǹkan nǹkan àmọ́ bó ṣe rí náà ni àwọn gẹlẹ́rì òun sábà wọn náà wọn lọ́wọ́ nìyẹn. àpamọ́ra ni ẹ bá lẹ́sọ̀ wọn náà èrò owó kó wálé ńgbà tẹ́ ní òun fún yín lówó tẹ bá parí iṣu ẹ náà èrò owó kó wálé. ó ní pé Amẹ́ríkà tá a wá yìí wípé owó tá a bá rí níbẹ̀ a fẹ́ fi ra irin iṣẹ́ pé that's why a lè a ní gba owó kankan kó o fẹ́ fira eré iṣẹ́ bẹ́ẹ̀ sì lọ́la ṣe dé bá a ṣe lọ́la ṣe bọ̀ then gbà tá a lọ amẹ́ríkà tá a dé tá a bọ̀ bẹ́ẹ̀ ẹni tó wá sọ pé ó fẹ́ kórin iṣẹ́ wálé hmm. ìyẹn wá wá hmm. a wà ní practice lálágbàdo nìyẹn wá gbà tó wá a wà ní practice ni bàbá yẹn bá ń kí wa láàdá lóhùn <laughs> bàbá yẹn wá gun òkè níbi bàtà Fuji Palace ẹ ló wá sọ pé kọ́lẹ́tì kí àwọn bọ́ọ̀sì ẹ òun tiẹ̀ ń kí wọ́n ń ṣe ni wọ́n wo òun pé wọ́n dáhùn lóhùn <laughs> ọ̀rẹ́ mi bá dá lóhùn wọ́n ṣe bí wọ́n ṣe wọlé nì ìgbà tí wọ́n wá wọlé sẹ́mọ̀ ọ̀rọ̀ ti ìlú òyìnbó yàtọ̀ síbi bàbá yẹn wá padà wá pé kí ló dé ẹ̀yin ọmọ mi mo sì ń kí n ṣe bí àjọríra ní amẹ́ríkà ni àbí sí mo ṣèbàjẹ́ fún yín lamẹ́ríkà ni lẹ́ni tó jẹ́ captain wa ń gbà yẹn ló sọ pé à ẹ ṣèbàjẹ́ fún wa o tó kó tó kó rin owó irinṣẹ́ fún yín tẹ́ra irinṣẹ́ ẹ̀ sì kó irinṣẹ́ náà wálé ẹ̀yin là ń retí látijọ́ yìí irinṣẹ́ ń bọ̀ lọ́la irinṣẹ́ ń bọ̀ lọ́túnla àrí irinṣẹ́ ni bàbá yẹn bá ní ah wàláì tàláì ńgbọ́ kọ́lìntì ó sọ bẹ́ẹ̀ fún àwọn ọmọ ọṣẹ́ wípé owó tẹ pa ẹ fi ra irinṣẹ́ ni òun lòún fẹ́ sẹ́ndì ẹ̀ sí nàìjíríà òun ọmọ nǹkan kan ní nídìí ọ̀rọ̀ yẹn o kẹtí ọ̀rọ̀ bàbá yẹn tó fi tẹ àwa bẹ bàbá yẹn pé kó má bínú because olóore wa ni la fi bẹ ní táìmù ti amẹ́ríkà yẹn then asátún bá yọ lọ bẹ́ẹ̀ à ń bá lọ bẹ́ẹ̀ pé ọlọ́wọ́n ṣàkóyọ ọlọ́wọ́n ṣàkóyọ ọlọ́wọ́n wa tún wá ṣe pé London tún wá jáde because ní táìmù gbà yẹn nàìjíríà le eléré tó bá fi mú ọmọ iṣẹ́ lọ London tó kàn bá fi já lóhùn tó bá fẹ́ lọ padà tó sì fẹ́ gba passport n ò wá tiẹ̀ á rí o n ò rí o nínú àwọn tí ó gba passport àkọ́kọ́ àti fisa yẹn wọ́n gbọ́dọ̀ rí up to mẹ́wàá kí wọ́n tó lè fún ní fisa mi. gbogbo gbà yẹn tábà àwọn kan wá wà tó ṣe pé nǹkan báyìí la fẹ́ gbà lọ́wọ́ ọ̀gá àwọn kan ní go meet ọ̀gá tó bá ti sọ pé à kẹtọ́gà ṣe fún ayé ọ̀dà àwọn ànípa ògangan náà lọ bàlájì tábà sì ṣe mítìnì èmi ń gbé pẹ́sọ̀ lókè odò ń bí tábà ṣe mítìnì pa ṣe mítìnì láago mẹ́wàá àárọ̀ kó tó tó aago mẹ́rin nírọ̀lẹ́ ẹni tí ó sọ fún kọ̀lìntì ó ti lọ sọ fún mo wá láìkì kọ̀lìntì ẹni tó bá ti wá so ewu tó bá ti wá so fófun yẹn báyìí á dá dúró tó bá ṣe pọ́tí lọ́fẹ́ mu yóò máa fún lọ́tí bí gúdà lọ́ fẹ́ mu bí àpò ní yóò máa fún lọ́tí yóò máa mú wọ́n wá pé kí wọ́n gbé mọ́tò Starbucks ilé ẹnìkọ̀ọ̀kan mọ́tò yẹn wá káàkiri ilé ẹnìkọ̀ọ̀kan wọ́n máa gbé wa lọ́kọ̀ọ̀kan tàbá wa padà dé alágbàdo tàbá débẹ̀ tàbá sọ̀kalẹ̀ tàbá gòkè wa ó máa ṣe bí olótùtù ni ni ọ̀wọ́nú ẹ̀ pé ìgbà tá a bá gòkè tá a bá délé dáhùn kí ni mo ṣe fún ẹ ẹ sì pè mí kẹ sọ̀rọ̀ fún mi irọ́ náà ni gbogbo ẹ̀ àlùwàlá ológbò àti bàkẹ́rẹ̀ jẹ ni irọ́ náà ni gbogbo ẹ̀ ẹ sì pè mí kẹ sọ fún mi kí ni nǹkan tẹ gbọ́ aláàjì yóò wá sọ pé ẹ sọ báyìí ẹ sọ báyìí ta ló wá sọ fún yín yóò pòǹtọ̀ ń jáde ni láti inú palace pé ọ̀gbẹ́ni wa àwọn èèyàn àwọn èkejì ẹtẹjọ ṣe mítìnì wọ́n ti wá ọ̀rọ̀ tó wá sọ fún mi ọyá wa sọ ní sojú wọn. London tẹ lọ yẹn ń kọ́ lọ London pẹ̀lú. àjọ lọ London. báwo nìyẹn ìgbà tẹ dé ṣètò lọ dáadáa yẹn. ìgbà tá a lọ London. ẹ ṣáà rani iṣẹ́ ń gbọ́ yẹn mọ́. ọ̀gá kọ́lí tuntun la fẹ́ rani iṣẹ́ ni. ọ àdẹ́lẹ̀ kejì. ọ la fẹ́ rani iṣẹ́. sòyẹn náà ẹ dé kò bá kọ̀kọ́ dé náà. kò bá kankan dé ẹ jẹ́ kí n mú yẹn fún yín dáadáa kẹ́ gbọ́ ìgbà tá a dé London ilé tá a dé sí ní London bàbá tó nílé yẹn ọmọ Ságàmù òun ní pọ́tírì lọ́hùn tí sin ẹdìẹ sin ẹja sin gbogbo everything àwa wà nírú bíbà yìí ọ̀gá wa wá lọ wà kọ́lẹ́ntì wa lọ wà níbi irú Àbújá kò sí ìyá kò sí bàbá kò sẹ́gbọ́n kò sábúrò kí la fẹ́ máa jẹ. kò dáṣe pé ṣètò nǹkan tí a máa jẹ mú. mo arrange nǹkan kan bàbá yẹn wọn la pé tóun bá lọ sí poultry ẹ. ọkọ nǹkan wa. àwọn ẹsẹ̀ díẹ tèyí tí wọn máa ń kó wá sí tẹ́lẹ̀ tí wọ́n ń pè ní bàbá ń kánú yẹn àwọn ẹsẹ̀ díẹ̀ yẹn ni bàbá yẹn ó kó wá pẹ̀lú àwọn tìmátì nkankan bàbá yẹn lọ ra oúnjẹ kan fún wa báyẹn ń pè ní wà yẹn kí ọ̀gá mi ó tó dé aṣọ gbogbo ẹ̀ ti rò pé London àwa tá a sì kó lọ ni nínú yẹ̀pẹ̀ pupa la wà. bọ̀tẹ̀ ń ṣeré báàlẹ̀ ṣe wá ń ṣeré bàtẹ́ ní wà lábújá yẹn wà ní. taba ti fẹ́ ṣeré taba ti fẹ́ ṣeré a pàdé níbi so taba ti parí eré ó tún lọ nìyẹn mọ́tò tẹ wọn bá fi ká wa wọn kó wa wá sínú ilé ń gbé. ẹ lò tó oṣù mélòó ní lọ́nà yẹn. a lo oṣù ká àtọ̀sẹ̀. mélòó kan. àtọ̀sẹ̀ kan sátàbọ̀ lé lọ́sẹ̀ kan. ẹ wá padà wálé. by the time gbàtí a wá ta pẹ́ a lo oṣù ká àtọ̀sẹ̀ kan wọ́n wá fi ní ọwọ́ ọ̀gá wa wá sọ pé òun fẹ́ ra irinṣẹ́ níbi tẹ́mi ti tí mo ti wá ro ọpọlọ mi nìyẹn ìgbà tí ọ̀gá wa sọ wípé òun fẹ́ ra irinṣẹ́ jọlá oṣó sàmọ́dù tó wà ní musin tó ń fi irinṣẹ́ rẹ̀ òun ọmọ ọlá wípé àwa mọ àwa mọ alẹ́rìn lọ́hùn tá a ti rí àtijọ́ gbé lórílẹ̀ Agége òun ti mọ prógráàmù wa pé a wá òun ló wá ló wá gbé wa jáde là wá wá jáde pẹ̀lú ohun tọ̀hún yẹn là wá wọ mọ́tò túpù mọ́tò nulẹ̀ la wọ̀ á mọ̀ pé Sàmọ́dù àgbà táwa ti wọlé òun ti rí wa àwọ̀ orí gbà tó wá yá ló wá pè wá pé à bàtà àrẹ́sìkè n bá gbójú sókè mo bá rí i yọlá oṣó ni Sàmọ́dù ni làbá dìde àrùn làbá lọ́ba làwa jọ ń sọ̀rọ̀ nítorí àti ìdèbí tá a fẹ́ sọ̀kalẹ̀. So lọmọkùnrin yẹn wá sọ fún wa níjọ́ ẹ̀ lọ́wọ́ pé ẹ tún wá sí London mo ní ọ̀gá wa ní pé àwọn fẹ́ ra irinṣẹ́ ni bàbá yìí ó tún fẹ́ kàn mí kó ẹlẹ́ẹ̀kejì ni mo lọ Amẹ́ríkà nǹka mo lọ London ń wọ London mo bá fi mo bá fi mo bá fi gbé padà sẹ́yìn ta dé Ìkẹjà lẹ́pọ̀t ní airport tá a sọ̀kalẹ̀ ní Ìkẹjà airport èmi lé ní àkọ́kọ́ ṣẹjọ dé ni àjọ ti London dé ni pẹ̀lú kọ̀lìntì nàìjíríà dé àjọ dé ó ti sọ fún wọn pé kí wọ́n gbé mọ́tò wá mọ́tò tí a fi ń kórin iṣẹ́ pé wọ́n ó fi kórin iṣẹ́ ààrà ààrà sùọ́ máìkì gẹ́yọ̀ kan wá wọ́n sì gbé mọ́tò aftrailer wa tí wọ́n fi fi bóyá wa èrò láfẹ́ kó bóyá sì tún lọ kó sí lọ́wọ́ o bóyá bàbá dẹ̀ rà bóyá ẹ̀mọ́ ni àbí kí ló tún mọ́tò kí ló tún máa ń mọ́tò wá sẹ́pọ̀ tí ò sí. kọ́lọ́hùn ṣàánú wa kọ́lọ́hùn ṣàánú wa mo wá rí i pé tó kí ni nbo ni mo ń lọ nbo ni mo ń bọ̀ ojú kan náà ni mo tún bọ́ sí aṣọ tí mo wọ̀ kúrò nílé tí mo fi lọ London wọn ò aṣọ fún tí mo wọ̀ bùbá àti ṣòkòtò tí mo wọ̀ tí mo fi kúrò nílé tí mo fi lọ London òun náà mo tún wọ̀ padà wá sí Nàìjíríà. Thank you àmọ́ plane lẹ́wọ̀ ṣá o. ah plane la wọ̀ ṣe. wọ́n bá ti fọyọ́ fún yín sínú bọ́ọ̀sì àbí nǹkan ni. Ah, ah, gbàgbà tí ọkọ̀ ọgbọ́n ògbé. kò sọ́kọ̀ ọkọ̀ yẹn. ọgbọ́n ògbé ó ti di dandan. ìjọ ìlẹ̀ wa wò pé. a wá sọ̀kalẹ̀ ní airport ọmọ kan ọmọ ọ̀rẹ́ mi kan wà ó jẹ́ ọmọ ọmọ ayítẹ̀ òun òun wo a òun wa ta sí ní airport n ò kúkú tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ò ní fún wa passport àwọn ni wọ́n máa ń kó sọ́wọ́ because káfíń bá lè rí bìkan já lọ bìkan àwọn ni wọ́n máa ń kó passport sọ́wọ́ gba mo ti rí i pé mo jáde mo bọ́ sí. ìta. ìta báyìí ọ̀rẹ́ mi yẹn òun náà wà ní ibi tá a ti máa ń jáde Mukaila mọ́tò ẹ̀ ńkọ́ olówó ànsálẹ̀ mo ní ọ̀yá wa gbé mi lọ lóní kí ló dé ṣèbí mọ́tò yín nìyẹn orí ẹ pé àbí o ti yà wèrè gbé mi kò ń ń lé ó lẹ́rù ńkọ́ báàgì eh, eh, kíní bàtà tí mo gbé lọ ni mo gbé bọ̀ pẹ̀lú aṣọ méjì mo sì gbé jù sí inú mọ́tò ẹ̀. ẹ máa ń rẹ́rìn o ẹ máa láìkì ẹ̀rín o bàbá yìí rẹ́rìn o. bàbá ọ̀rọ̀ burúkú tó tẹ̀rí nì. mo mọ̀ pé ọ̀rọ̀ yìí ibi tó ti ń wá lẹ́nu ọkàn yín ó wọ̀ yín àmọ́ ẹ̀rín náà ẹ̀yin ṣàlẹ̀ wà lẹ́nìí. alhamdulilayi. bó ṣe gbé yín lọ lé nìyẹn bó ṣe gbé mi lọ ilé nìyẹn wọ́n wá di jọ́ kẹta ta ti ìlú òyìnbó yẹn dé sátọ̀dé tó tẹ̀lé jọ́ta dé yẹn ó ní show tó fẹ́ lọ play ó rí i pé èmi èmi èmi ò mọ pé bóyá àwọn yòókù náà bóyá tìyí nìkan lẹ mọ̀ èmi nìkan ni mo mọ̀ pé èmi ti kúrò ńbẹ̀ mi sì fẹ́ tún pé tó káàsán mọ́ mo ti sọ pé ó dàárọ̀ mi tún ṣe pé ẹ káalẹ́ tàbí ẹ káàsán mọ́ èmi wà ń lé mi mo kọ́ṣẹ́ plumber iṣẹ́ plumber tí mo kọ́ yẹn ọ̀gá mi sì wà ó sì ń dun ọ̀gá mi di ọ̀la bí mo ṣe ń sọ yìí torí mo wúlò fọ́gá mi mm. ọ̀gá mi náà sì wúlò fún mi pé bí n ṣe ṣiṣẹ́ bí n ṣe fiṣẹ́ yẹn ṣiṣẹ́ mo kúrò níjọ́ kẹta tá a dé amẹ́ríà lọ́ńdọ́nà tí ò mú kọ́ bọ̀bọ̀ ọgbọ́n ìyàwó mo ń lọ ọ̀dọ̀ mi mo sì pa lọ sọ́dọ̀ mi nìyàwó á lọ ṣe iṣẹ́ kan ní Ìkẹjà níbi tí wọ́n ti ń ṣe múkàfòmù yìí hmm, ní Ìkẹjà nbẹ eh. ni ọ̀gá mi níṣẹ́ ní tàǹgbà yẹn a lọ ṣe àwọn iṣẹ́ kan nbẹ èmi wá dé lálẹ́ níyàwó mi wá ń sọ fún mi pé àwọn ẹnìkan wá sílé o àwọn ta ni wọ́n ní pé starbucks kọ̀lìntì ni wọ́n gbé wa ní kí ló dé ó ní àmọ́ àwọn tó ń rí o wọ́n jọ àwọn bí àwọn ọlọ́pàá ọmọ ọlọ́pàá kí ni amúni ń jẹ́ amúni èwo ni ọlọ́pàá wá mú mi pé kí ni mo gbàgbà tẹ́lẹ̀ ni àbí báwo ọ̀dà màá máa retí èsì tó bá fẹ́ ṣẹlẹ̀ then ọmọkùnrin kan tún wà ní àdúgbò mbẹ tó ṣe pa àjọ lọ ni òun jẹ́ ọmọ gbọ́ra àyẹ̀wò mi bàbá jẹ́lì kọ́lọ́hún foríjì òun ti kú òun gba ṣọ́ọ̀bù tí wọ́n tó ń ṣe bábà níbẹ̀ tó gbá àwọn ọmọ ṣẹ́ síbẹ̀ wọ́n á ní ìgbà tá ládùúgbò jẹ́ kí n lọ sí. Si ṣọ́ọ̀bù ẹ̀ kí n lọ gbọ́ mi mọ̀ pé òun ní ọ̀lọ́ pé kò lọ sí ọ̀dọ̀ ọ̀gá ìgbà tí mo dé ṣọ́ọ̀bù ẹ̀ òun náà jẹ́ pé ó ti lọ òun náà ti kọjá lọ ó lọ òwòrò àwọn àbúrò àwọn ẹ̀gbẹ́ wọn wà ní òwòrò òun ti lọ òwòrò àwọn ọmọ tó wá ń ṣiṣẹ́ ní ṣọ́ọ̀bù ni wọ́n wá ń sọ bí ẹni pé bóyá mo ó ránṣẹ́ sí mi ni àjọ lẹ́nu ṣọ́ọ̀bù ni àwọn ọmọ sẹ́wọ́n ń jíṣẹ́ fún wípé àwọn ẹnìkan wá síbí o àmọ́ àwọn tó wá yẹn ó dàbí pé àwọn ọlọ́pàá ní mọ́tò kọ̀lẹ́ǹtì ni wọ́n gbé wá ní bàjẹ́lì náà wá sọ pé kí ló dé ṣé èèyàn sọ pé òun ò ṣiṣẹ́ mọ́ kó tún di wàhálà ni èwo tún ni ká tún máa fọlọ́pàá lé ní káàkiri ìlú then kí ilẹ̀ ọ̀sà tó mọ́ gbogbo àwọn tọ́lọ́pàá tí wọ́n fọlọ́pàá lọ sílé wọn everybody ẹsẹ̀ wa ti pé ìgbà tá a ti ń gbọ́ pé ọ̀dọ̀ eléyìí ọ̀dọ̀ eléyìí eléyìí wọn ti fọlọ́pàá lọ ẹnìkan náà tí wọ́n bá lé Fẹ́mi Ayélẹ́sọ̀ ọmọ ṣáìdì ọ̀wọ̀ Oǹdó ni ọ̀wọ̀ ni ọmọ ọ̀wọ̀ ni ó ń gbèrin ó máa ń gbèrin nígbà rẹ́kọ̀dù kọ̀lìntìn látijọ́ àwọn bíi àwọn live player bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọmọ bàbá tí máa ń ṣe òun ni wọ́n bá nílé àwọn ọlọ́pàá gan wọnú yàrá tó ń gbé obìnrin ọlọ́pàá tó wà nínú àwọn tí wọ́n wá yẹn wọ́n ní pé ṣe ẹ inú ilé tẹ̀ ń gbé ni àbí ẹ lọ wá ilé mi fún un àbẹ́ lọ wá ilé mi bàbá yẹn sọ bàbá yẹn sọ pé ilé tòun ni yàrá òun ni sẹ́rí fọ́tò òun ó tún wáá gbé fọ́tò ti sójà nítorí wọ́n jọ ṣe sójà ni ó gbé síbẹ̀ wọ́n wá rí ṣé ẹ̀yin náà ọmọ kọ́lẹ́ntì sílẹ̀ ọmọ ẹ̀yin kọ́lẹ́ntì lẹ́yìn yìí náà ẹ sì jọ ọlọ́ọ̀lú òyìnbó ni àwọn ọlọ́pàá yẹn ti ro ìgbà dẹ́nsa ìgbà tó di jọ́ kejì ni wọ́n ní ká wá pé tẹ̀sẹ̀ wa wá pé ká wá a ti mọ̀ wípé tó bá di jọ́ kejì tá a bá lọ ọ̀gá wa alágbára ni ọ̀kọ̀ láti tún mú wa wálẹ̀ tá a fi lọ bí iṣẹ́ yẹn à lọ àwa náà wá lọ bá àwọn tí a mọ̀ wípé tó àwọn abiyamọ tí wọ́n fẹ́ràn ọmọ là á lọ bá wọn pé tó a ti dé o báyìí báyìí báyìí báyìí àbá ọ̀gbẹ́ni ṣe iṣẹ́ mọ́ ọlọ́pàá ló tún fi ń wá wa káàkiri ni wọ́n wá ní pé ká lọ ká lọ bẹ̀ ká lọ gbọ́ ohun tí ó wù kò sì sí nǹkan kan tó lè sọ àṣemọ́ àbáṣemọ́ náà ni la fi lọ sí oko ọba police station lábúlé ẹ̀gbá ń ìgbà tá a débẹ̀ àwọn ọlọ́pàá tiẹ̀ kọ́kọ́ ń wo pé àwọn èwo leléyìí sáwọn tí wọ́n ń jà sílẹ̀ ni. ìgbà hmm. tá a yọ. ìgbà tá a yọ ìgbà tá a wá wọ tá wọnú station báyìí inspector tó wà ní orí káńtà wọ́n ní pé ń bọ́lá tí wá ọ̀yà àwa tẹ wá wálé lánàá àbí níjẹta tẹ bá àwọn ọmọ ṣe kọ̀lìntìn àwa la wá wọn lẹ ní ká wá ló bá dàrẹ́ ti wá pé ká lọ sọ́dọ̀ DPO la fi wọ ọ́fíìsì DPO lọ gbogbo wa la kóra wa wọnú ọ́fíìsì DPO DPO kọ́kọ́ ń wò wá ní pé àwọn ṣé ẹ̀yin ọmọ kọ̀lìntìn lélẹ́yìn náà ẹni tí wọ́n bá ń lé yẹn òun fa id card jáde pé kí wọ́n wò tí sójà ó fa jáde ti kọ̀lìntì nítorí ní káàdì kẹ́ńgbà yẹn ti kọ̀lìntì ó fà jáde gbà ọmọ kọ̀lìntì ní ẹ dpo yẹn ń béèrè lọ́wọ́ wa yí pé àjọ lọ sí ìlú òyìnbó náà ni lágbára ọlọ́run àjọ lọ àjọ dé náà ni àkílọ́wọ́ adé ẹ̀yin lẹ dàbí àwọn tí wọ́n ń gbé ẹrù káàkiri ọjà yìí ọ̀gá yín tó wá síbí ńṣe lọ́dà bí èyí pé inú ẹ pé wọ́n sin ẹyin ẹdìẹ kúrò lára ẹni tí gbogbo ara ẹ mọ́ lólólóló bọ́lọ́hùn ṣe bá ṣe rí ibi tá a kó sí nìyẹn o àti bẹ́ẹ̀ láti wá ro pé ah, ẹ dúró DPO yẹn wá ń sọ pé gbà tí ìgbà tó béèrè ọdún tí mo ti dọ́dọ̀ kọ̀ ní tí ó wà ní primary school ẹni tó ka ẹni tó wà ní primary school tó fi wá di DPO tí ẹ sì ṣe pé bóyá wọ́n ń ṣe kínní lọ́wọ́ ní ah, ṣé ẹ fẹ́ kú síbẹ̀ ni DPO yẹn nǹkan tó kọ́kọ́ sọ nínú ẹ fẹ́ kú ẹhẹn ní ẹyin ẹyin méjìlá àbí mélòó ni ẹyin náà ti lè fọ́ọ̀mù báńdì ẹ kúrò ń bẹ̀ kẹ́ lọ fọ́ọ̀mù báńdì DPO yẹn sọ bẹ́ẹ̀ wà láìsí wọn bíi láìsí níbi tí ọpọlọ ti ń sin díẹ̀díẹ̀ nìyẹn bàbá lọ́dà pa gbọ́ ọ̀gá wa ti wá gbọ́ wípé àwa fúnra ara wa àwọn ọlọ́pàá tí wọ́n wálé. wọ́n sọ fún yín gangan bẹ́ẹ̀. àwọn ọlọ́pàá tí wọ́n wálé wọn ò bá ẹnìkankan nínú wa àwa fúnra ara wa la wá fẹsẹ̀ ara wa rìn lọ sí police station a sì sọ pé àwa tí wọ́n wá wálé nìyí tó fi di la tá à ń sọ tó fi di ọ̀la débi ọjọ́ tí mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí nísìn èmi àti Kollington àpàdé ara wa ká máa rí mo lè máa wò ó nínú fíìmù tàbí kí n rí fọ́tò ẹ̀ hmm. èmi pẹ̀lú rẹ̀ kò sí sàlámà lẹ́kùn kò sí ẹ káàbọ̀ ẹ̀ lẹ́ẹ̀ mọ́ láti gbà yẹn títí ó fi di bí mo ṣe wà. ṣé wàá dá bàǹdì yẹn lẹ̀ ń gbà yẹn. a dá bàtà fújì reformers sílẹ̀ gbàtà dá bàtà fújì reformers sílẹ̀ a ṣe rẹ́kọ̀dù méjì níjọ́ tá a fẹ́ ṣe lọ́sìn wọ́n tún gbógun àmọ́ ọlọ́run tún jọ̀dá ọlọ́run tún jẹ̀dá lọ ọlá àwọn tá a ní lẹ́yìn yẹn sẹ́mọ̀ wọ́n ní kólówó lólógùn ẹni tí a gbé rẹ́kọ̀dù yẹn Musibau alára náà la lò. sẹ́rí ọmọ tó ń kọrin gangan ni Musbau sẹ́rí aláràgbo ta lò si fi sí yẹn pé kó fi lè kí ọlá wípé aláràgbo Mukaila aláràgbo tó ń lu sákàrà fún Kollington tẹ́lẹ̀ táwa bá níbẹ̀ ti lè lọ àwọn wá ní pé máa bọ̀ wá fi orúkọ rẹ̀ yẹn ká fi star bí wọ́n ti ń gbọ́ pé Musbau ọmọ ni onísákàrà rẹ̀ tẹ́lẹ̀ ó wà ń bẹ̀ brain táwa ní pé alòní ni ta fi fọ́ọ̀mù mo ti bá wà lára agbó ọlọ́run dẹ̀ ń ṣe à ń bá eré àníyàn lọ plane wa à ń lọ plane wa à ń lọ gbogbo àwọn fáǹsì kọ̀lẹ́ntì ń gbà yẹn a ti fẹ́ gba gbogbo wọn tán. nígbà yẹn a ti fẹ́ gba gbogbo wọn tán ṣàyẹ̀wò arówó ń gbà yẹn. à ń rí wọ̀nba tá à ń rí náà a ti fẹ́ gba gbogbo àwọn fáǹsì kọ̀lẹ́ntì tán ó ti atúnraṣe atúnraṣe làtífù gbogbo àwọn báyẹn bàbá kọ́lọ́ òforíjì tẹjúmọ́lá gbogbo wọn yẹn pátá wọ́n ti ń báàkì sórí wa because wọ́n ti mọ̀ wípé àwa gangan gangan làwa gangan ní Kollington performance wà lóríṣiríṣi. bàbá bọ̀ ṣé nígbà tẹ wà tẹ bá ń perform ní nàìjíríà pẹ̀lú Kollington Àyìnlá ṣé ẹ̀tọ́ àdéhùn yín ó mú ṣé lóyìnbó nìkan ni bàbá ti ń dàrú ni. àní hmm. ní nàìjíríà ń bí gan-an ní nàìjíríà ń bí. Mm ṣé ànírin iṣẹ́ èló ni wọ́n wá ń pa ńgbà yẹn ìgbà tí ó lérè tó barista ìkẹ́ tó fi ń pawó nígbà yẹn ni pé àwọn àwọn pọ́lítíìsì àwọn olóṣèlú MPN kankan ibi tí barista ti ti rówó nìyí Kollington nìsín Awólọ́wọ̀ ló ń ṣe. bàbá bàbá àmọ́ torí nǹkan táwọn èèyàn máa ń sọ ń pè yín nílùú ni pé ẹ̀yin náà ojú yín fẹ̀ ẹnu yín là ẹ máa ń kó obìnrin ẹ̀ ń ṣe gbẹ̀mí kò sí nǹkan tó fún yín nǹkan táwọn gẹlẹ́dẹ́ máa ń torí kò sí nǹkan tó fọ́ ọmọ nílùú tó tó wọn. àwọn gẹ́gẹ́ àwọn gẹ́gẹ́ tí wọ́n wá jẹ́ ọ̀gá ńkọ́ tó ṣe pé àwọn ni wọ́n ni wọ́n níṣẹ́ hmm. lóòótọ́ kò sí bí èèyàn ṣe lè wà ìpè abọ́yá àwọn ọmọọṣẹ́ eléré hmm. wọn lọ́kànjúà hmm. wọn ń fẹ́ obìnrin púpọ̀ àwọn ọ̀gá gangan ni wọ́n ń fẹ́ obìnrin tó pọ̀ jù eh. àwa ọmọ tá a wà lẹ́yìn àwọn ọmọ eléré tá a wà lẹ́yìn wọn nísìn ẹlòmíín nu wọn ò lè pa pé obìnrin obìnrin á sọ pé ah, star ni ọlá yìí pé ẹ̀yin ẹni báyìí ní hmm. ti ń bá ṣeré eléré báyìí ní ti ń bá ṣeré fúnra rẹ̀ ni ó pì ẹ́ hmm. tó bá tó bá sọ pé ò tiẹ̀ rí yóò tún rẹ̀ yẹn sí ẹ hmm. bẹ́ẹ̀ mi sì ṣe wà yìí mi fẹ́ ju ìyàwó méjì náà lọ nígbà mo wà lọ́dọ̀ kọ̀lẹ́ntì tí mo fi kúrò lọ́dọ̀ kọ̀lẹ́ntì ìyàwó méjì ni. ẹ bẹ́ẹ̀ tó bá fẹ́ ìyàwó méjì náà ẹ náwó lọ́wọ́ ìyàwó méjì náà easy láti fẹ́. nígbà yẹn mm. tẹ́yẹ̀ bá ní tẹ́yẹ̀ bá ní twenty naira lọ́wọ́ yóò ṣàkọ ẹni tó bá ní twenty naira lọ́wọ́ yóò ṣàkọ twenty naira láyé gbà yẹn aṣọ àwọn kọ́gímáyà mm. àwọn léèsì kan báyìí tí wọ́n ń ṣe ní Ìjẹ̀bú Eh, góòlù àbí báwọn máa ń pè hmm. tó ṣe pé téèyàn bá jókòó hmm. pẹ̀lú léèsì yẹn hmm. tó bá kọ́ ṣíà tí èèyàn fi jókòó báyìí tí okùn yóò fi tú tẹ́ ò ní mọ̀ tó bá ti lọ lókun ọ̀ máa tú tẹ̀lé ẹ lọ. àwọn eléyàn tó bá ní twenty naira lọ́wọ́ wàá ra ọ̀pá mẹ́rin wọ́n á rẹ̀ ń bẹ̀ wàá tún jẹun nú ẹ̀. owó ní ìgbà yẹn owó ní nígbà yẹn. ṣé báńdì tẹ wá ṣé ẹ padà fílẹ̀ náà ni àbí báwo wá ló ṣẹlẹ̀ tó di pé ẹ fi wá. sẹ́mọ̀ ẹ ògò bó ṣe tú bó ṣe dàrú bẹ́ẹ̀ mi ṣe wà yìí ọ̀gá mi gangan náà ti ṣe kọ̀lí ti mọ̀ mi wọ́n ní kò sí wọ́n ní pàjẹ́ bàálẹ́rù kò sí ohun tí wọ́n pàgbàlagbà jẹ́ ta ní bá porí orí ẹ̀ ńlẹ̀ tẹ́mi bá ti sọ pé mi ṣe nǹkan mọ́ mi ṣe é mọ́ ni hmm. tí n bá sì sọ pé mò ń ṣe é mò ń ṣe é. Hmm bí báǹdì yẹn bó ṣe ń lọ ọlọ́wọ́ ayé nu ọmọ bí orin tiwọn náà bí ọmọ ọmọ ọdún méje kò lè yá wèrè tí ọba ní ọwọ́ ayé nu báǹdì yẹn àti àrẹ́ǹjì ẹ̀ débi wípé àwọn tó gbé wa lọ Amẹ́ríkà àti àti àti àtijọ́ rẹ́gísítà pẹ̀lú wọn a fẹ́ lo oṣù mẹ́fà l'Amẹ́ríkà Alabama promoter a fẹ́ lo oṣù mẹ́fà ní London gbogbo program yẹn ẹni tá a wá fi ṣe olórí àwọn àwọn ọmọ ìlú wọn sì ń sọ fún wa nígbà yẹn pé àwọn ìlú báyìí tá a lọ tá a ní pé kó ṣàṣojú wa yìí pé àwọn èsì mi nǹkan tó da àwọn máa gba nǹkan jẹ ni a bá aláàjì yẹn jà nígbà yẹn ó wá jẹ́ pé gbogbo àti gbogbo kíní yẹn ti set tá a ti parí gbogbo tá a ti parí gbogbo assignment yẹn wípé tó tó bá ti ó kó oṣù kan tá a fẹ́ bẹ̀rẹ̀ tọ̀ yẹn ni wọ́n ṣe pé alárágbó alárágbó tó ń lu sákàrà táwa mú orúkọ rẹ̀ tó ń ṣe pé wọ́n ti àbádùn ẹ̀ táwa tún mú orúkọ ẹ̀ pé ká tiẹ̀ gbé ga sókè ó ṣe lọ bá wọ́n ṣe pè é nìyí sọ́sá lọ sọ́dọ̀ ọ̀gá òun sì ní trọ́ǹkà ni bí ó ṣe gbà tá máa rí tó máa ṣe bírí báyìí tá máa rí ni bá sọ wípé anìkan wà ládùúgbò ńbẹ tó fẹ́ràn wa ní àdúgbò ọkọ̀ lẹ́ńtì tó fẹ́ràn wa gidi wípé alájẹ́ alárágbó òun máa rí nílé kọ́lìntì ní àná kí ló lọ ṣe ń bẹ báyìí wo ohun tó jẹ́ ọ̀gá odidi báńdì tiwa ta ṣe dálẹ̀ ta fi ṣe aṣíwájú gbogbo pílánì ìbáṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn gbogbo ètò tá a fẹ́ ṣe tó sì jẹ́ pé a fẹ́ fi sẹ́yìn bẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́ tú àṣírí yẹn fún kọ́lìntì nígbà yẹn tí kọ́lìntì gbọ́ báyìí àárọ̀ ọjọ́ kejì ó bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ ni ó bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ débi pé àwọn tá a ti jọ tá a ti jọ sign agreement wípé báyìí báyìí báyìí ó ti kọ́kọ́ pé ẹ̀gbọ́n bàbá yẹn tó wà ní ilẹ̀ yìí tó wà ní Festac Town ìyá àjọlọ́mí ó ti pè é wípé ẹ̀ àwọn ọmọ tó kúrò lọ́dọ̀ òun ẹ̀yin lẹ́yìn òun làwọn lẹ́fẹ́ gbé lẹ́fẹ́ gbé lọ sí Amẹ́ríkà kankan ìyá yẹn kọ́kọ́ dọ̀dẹ̀ náà gbà báwo ni wọ́n ṣe àwọn ọmọ yìí má gan ṣé wọ́n tún lọ sọ fọ́gà wọn ni láìsí mọ̀ pé ní tá a fi ṣe olórí tá rò pé èèyàn gidi ni tá mọ̀ pé wèrè ni òun lọ́lọ́ líìkì gbogbo secret rẹ̀. gbogbo tẹ̀ ń sọ pa bàbá kébé lè padà wo ìfọ̀rọ̀wérọ̀ tá à ń ṣe yìí o ṣé tọ́ bá rí náà ṣé wọ́n ní ní bóyá pé nǹkan mi lẹ́ ń sọ. tí n bá bá tí n bá bá ṣe pé n bá bá tiwọn jẹ́ mhm. àwọn ènìyàn ọlọ́run ni mí because ọ̀rọ̀ pọ̀ èmi jẹ ìyà gidi fún kọ́lìntì mhm. mhm. tí mo jẹ àmọ́ tún wà mú báyìí fún kọ́lìntì èmi nìkan kọ́ ẹlòmíì wà ọ̀dà náà nú àwọn tí wọ́n bá kọ̀ lẹ́yìn ṣeré lẹ́yìn àwọn tí wọ́n bá ṣe megastar ńgbà tó ti London dé àwa tá a lọ London ni àwọn tó ṣe rẹ́kọ̀dù megastar kò sọ kankan ẹyọ kan wọn tẹ̀lé lọ sí London. ok ibo ló ti rọ àwọn tó ṣe ibo ló ti ṣe rẹ́kọ̀dù ok kò kó wọn lọ mọ. àwọn tí ò lọ àwọn tí ò lọ tí wọ́n wà nílé because kékeré gbé gbogbo báǹdì lọ fẹ́ lọ tó bá fẹ́ travel àwọn tó jẹ́ original tó mọṣẹ́ tí wọ́n wà countable àwọn ni wọ́n máa lọ àwọn tó wà ń bẹ̀ bí àwọn gbanlẹ̀ àwọn òun mi lè yí bóyá tó bá ṣe kinní. ṣàmáwá náà ilẹ̀ ń gbádùn báǹdì kọ̀lẹ́ntì ni ṣàmá ní gbogbo wọn tó wá wọlé mẹgàsítà gbọ́n ojúlóyò làkókò lálà ṣàmá náà ẹ mò ń béèrè ní sẹ́mo tó ráwọn fans tó ń wò ṣàmá ní tó dàpọ̀ kíkì yẹn tún kàn sí gbà yẹn ṣẹ wá mọ ṣẹ mọ méjì mẹ́ta ń nà wọn báǹdì yẹn gbà yẹn ṣọ̀wọ̀n yẹn rí nǹkan kan kárẹ̀ ilẹ̀ forí ẹ̀yin lẹ́lẹ̀ foundation. àwọn ọmọ ìlú mi méjì tó wọ́n jẹ́ ọmọ àwọn yẹn náà. ọ̀gá sọ fún wọn wípé ẹ má súnmọ́ wọn ológun ni wọn bóyá mo jẹ́ akógun ni o hmm. pé ẹni tẹ́ bá súnmọ́ ológun ni wọn hmm. báńdì tí wàá ń jọ ta play ta ṣeré fún baba chairman ọ̀tẹ́gbẹ̀yẹ kọ́lọ́hún foríjì a ṣeré fún ìyàwó ẹ̀ ní Sagam hmm. ọ̀tẹ́gbẹ̀yẹ a ṣeré fún ìyàwó ẹ̀ ní Sagam gbàtà ṣeré ẹ̀ ní Sagam kọ́lìntì gan ní eré ní níbi ní eh, ìlú yẹn ní Hashtag ah, Abdullahi Ìjẹ̀bú Òde Kollington náà ní eré níjẹ̀bú Òde ńjọ́ yẹn Kollington láti máa sọ fún àwọn bọ́ọ̀sì ẹ̀ wípé ẹ gbọ́dọ̀ dé orí stéèjì àwọn ọmọ yẹn o ẹni tó bá débẹ̀ nínú wọn kò ní gba kọ́bọ̀ wọ́n sì ń bọ̀ wá láti Kwara ní Ìlọrin ni wọ́n ti ń bọ̀ wá. ẹ̀dẹ̀ mọ́ wọn mí ẹ̀dẹ̀ mọ́ra yín ẹ̀ mọ́ wọn mí bẹ́ẹ̀ ẹni tó lè wá ságbo wá wá ságbo wá àwọn náà wá ṣe máa ṣe ọrí tu ìjọ yẹn àwọn tó sì wá kò fún wọn ní kọ́bọ̀ àwọn náà sì ti rẹ́dì àwọn tó wá ọtí tí wọ́n fún wa àmú tí wọ́n bá ti wá ẹ̀fún lọ́tí tó mu tó bá ti gbọ́ tí gba two hundred àlọ́ nítorí àwa ti gbọ́ nǹkan tó fi ń rò pé bóyá olóògùn ni wá nìyí kò sí nǹkan tí ó ṣe ta ní gbọ́. ẹ ṣe wá lọ sọ́dọ̀ eléré mi lẹ́yìn tẹ kúrò lọ́dọ̀ kọrìntì àyìnlá eléré pọ̀. ṣé ọ̀dà ọ̀dà kéèyàn sàn ká kéèyàn sàn ká kú ni nígbà tó bá wọ ẹnìkan gbogbo wọn pátá ni wọ́n ya wèrè. Hmm. lọ́wọ́n gé eléré yẹn. pátápátá ni wọ́n ya wèrè kò séyìí tó da nínú wọn. oníjùjú ńkọ́. àwọn oníjùjú lẹ́yìn sinapita àwọn tó wá ń sọ̀rọ̀ sínú tí ò dáná pọ̀ náà à ń gbọ́ wọn sí náà. ní gbogbo ọ ní ní nàìjíríà yìí hmm. ní nàìjíríà tá a wà yìí hmm. mi sọ àwọn ọmọ onífújì tó wà nísìnyí hmm, ní orí àwọn oní jùjú Shina Peter ló jẹ́ káwọn oníjùjú ó sún síwájú because Shina Peter ó rò wípé òun náà ti ṣe ọmọ ọṣẹ́ lẹ́yìn ọ̀gá eléré rí ìgbà tí Shina Peter tí Shina Peter ń jó Shina Peter yóò sọ fún àwọn ọmọ ẹ̀ kọ̀ọ̀kan mo mọ̀ mi mọ̀ nínú àwọn ọmọ Shina Peter tó ṣe pé ńgbà tí Shina Peter ń jó n máa ń sọ fún wọn fúnra rẹ̀ pé kọ́ lọ́ọ́ ra ilẹ̀ kọ́ máa kọ́lé má lọ gba rúmọ̀ àpalọ̀ má lọ gba flat ra ilẹ̀ kó kọ́lé. tó ṣe torí owó tó ń fún wọn pọ̀ dáadáa àbí àbò kí ló máa fi kọ́lé. sinapita yìí kò é bu kò é gbowó ọ̀gá wọ́n jọ ń ṣí à ní rate ni kì ṣe pé bóyá nítorí pé mi ni mo jọ̀gà ọ̀yà hmm. ẹ̀ ló lẹ́pàá ń hmm. sí ten thousand lẹ́pàá ń bẹ̀ ọ̀yà ẹ̀ kó. Hmm ẹ kó six thousand wá fún mi ẹ̀yin lọ pé tú ṣe. àmọ́ gbogbo wọn gẹ́lẹ́ náà lọ́wọ́ òun ṣe bẹ́ẹ̀ bàdé wọn ní Barrister náà òun ṣe bẹ́ẹ̀ wọn ní Wàsíù náà òun ṣe bẹ́ẹ̀ náà. irọ́ irọ́ pa ta ló jẹ́ fọ̀bẹ̀ ìlú jòjòjò jésù hmm. ọ̀bẹ tí ọ̀dà sólè yẹn lè máa fi jésù ṣé èèyàn kàn wá fèsì front yóò sọ pé òun ṣèbàjẹ́ ẹni tó burú mọ́ ẹni tí ó sọ fún ni ò ní òsì. Hmm ẹni tó burú ó mọ̀ ẹni tó sọ fún ni ò sí. ẹ bàbá mi wọn náà wọn kò ń ṣèbàjẹ́ ọ̀hún lọ́wọ́ ní ọ̀hún lọ́wọ́ ní band ọ̀hún lọ́wọ́ pè yìí. láìsí ọ̀dà náà ṣé orí ní ìsìn orí dúró mm. tí ò bá sí ẹsẹ̀ níbẹ̀ ṣé orí yẹn lè lọ bìkan. ẹ fún mi lẹ́sìn Yorùbá mi tí mo sọ orí ẹsẹ̀ ló dúró lórí fi dúró lórí fi dúró síbẹ̀ ìgbà tó ọpẹrẹ lọ́gàá sí mm. tó bá ń kọrin. Mm ní ìsìn pé wọ́n lọ gá o ó lè kọrin ó lè fi ìfùrọ̀ kan orin kèé tún sẹ́nu sítọ́ bá kọrin tí ó bá sílùú ń bẹ̀ tí wọ́n lè gbọ́ ni. ọ̀gá eléré kan ti ní tó òun lọ fẹ́ rí tóun bá ti di máikrófóòmù kò sí nǹkan tó wà lẹ́yìn òun sì ń pa òun lọ. ẹ sọ fún mi pé yẹ̀yẹ́ ń fẹ́ tó ẹ̀ ó ń tẹ́rẹ̀ jẹ ni olórin tí ó kọrin tó bá ń kọrin tí ó ti nílùú ó ti ya wèrè. tóyàn nífẹ̀ẹ́ náà. ọ̀dà náà ìbòsí o ẹ gbà mí o ìbòsí ẹ gbà mí o tàbí pé ìbòsí o ẹ gbà mí o ìbòsí o ẹ gbà mí o àwọn nǹkan sì ń lọ nísàlẹ̀ kankankankan àbọ̀ ẹ gbà mí o ìbòsí o tí o sì sí nǹkan kan bẹ̀ ta ló fẹ́ dúró wò síwọ́ lè wò ó lè dúró kó tẹ́rì sí. Hmm. Hmm. so ẹ kó gbọ́n ọkàn ń pè ṣàṣàmọ̀gá eléré láìsí ìlú láìsí ìlú gbogbo ẹni tó kọ́ ni gbogbo olórin ilé àti jùjú o bàbá mi àti fújì o àti sakara kí ló dé tí wọn wá pọ̀ wọn mo nílùú lè ọ̀rọ̀ tẹ́ ń sọ látọdún tó ti pẹ́ yìí ó sì rí bẹ́ẹ̀ títí dè níyì báyìí náà eh. kí wàá nìdí tó fà tó bá yẹ pé lóòótọ́ lágbára yín tó bẹ̀ yẹn kí ló dé tí wọn máa wò pé àkílẹ̀ fẹ́ máa fún yín nǹkan. ẹnu òkò ni ẹnìyàn onílù. ẹnu òkò ni kìí sì ṣe pé ẹjọ́ wọn náà wọ́n ṣe é pọ̀ mọ́ ni kẹnu wọn má kò wọ́n ṣe é pọ̀ mọ́ ni. àwọn àgbàlagbà ní pé àìkójọpọ̀ ejò níjọmọ ejò ní yíyá tí ọjà tó ọká bá síwájú tí paramọ́lẹ̀ tẹ̀lé ta ló lè kọjú ejò olúfàní ọkání paramọ́lẹ̀ ní sèbéni mánúmánú ni ṣé àwọn wọn ń bọ̀ wá lẹ́ẹ̀kan náà ni ṣé wọ́n lè kọjú ẹ̀ ni tó lè bá kó ó lè lọ́kọ̀. sọ̀wọ́n gẹ́rẹ́ lẹ lẹ júwèé bẹ́ẹ̀ yẹn. láyé àwa ọmọ eléré mm. ní àwa tá a jẹ́ tá a ń tẹ̀lé wọn mm. ní ìsìn bẹ́ẹ̀ mi ṣe wà yìí ní ìsìn èmi ọ̀ sọ wípé ọ̀gá mi lè máa fún mi pé ẹni tí mo ń ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ kọ́ máa fún mi ní five hundred kémi wá sọ fọ́gá mi pé mi ò lè gba five hundred ibẹ̀ hmm. lẹ́ẹ̀ ti rí ẹni tó ṣe pé tí wọ́n bá fún ní three hundred inú rẹ̀ ó máa dùn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. kí ló gbé yín di èrò àjàṣẹ́ torí ká ká máa gbó wálẹ̀ díẹ̀díẹ̀ torí àsìkò. nǹkan tó ṣẹlẹ̀ ni pé hmm. nǹkan tí mo fi lo àjàṣẹ́ hmm. ni wípé man kan wà ní àjàṣe wàásíù mankì ràófù ọmọ yàlájẹ òun gbọ́ wípé a kúrò ní ọ̀dọ̀ kọ̀lẹ́ntìn ìgbà tó ń gbọ́ pa kúrò lọ́dọ̀ kọ̀lẹ́ntìn bàbá yẹn sì mú ẹni tí mo wà lọ́dọ̀ ẹ̀ mufadil ajao orin àpàlà náà ló ń kan ó mú ẹgbẹ́ yẹn pé kí ẹgbẹ́ yẹn kó sáwùwà kó strong ní benin pé gbogbo nǹkan tí eléré nàìjíríà bá ti ń lò nínú mísíkì wọn kí wọ́n máa lò òun ló bá wọn sọ ló sọ fún wọn gbà ọmọkùnrin tí ń lù fún kọ̀lẹ́ntì yẹn ọmọ àti kúrò ẹ fi bàtà rẹ yẹn ẹ fi wọ iṣẹ́ tiyín náà mo rò pé ni wọ́n fi wá mi wá la fi ríra ìdí tó fi mú mi bọ́ sí. Si ẹ̀ṣẹ̀ ni òun nìyẹn tí mo fi wà. ó tọ́jú mélòó ó tọ́jú mélòó yẹn wà ń bẹ̀. ninety mo ti wà lájà sẹ́wọ̀n. wow so eléré yẹn náà dẹ̀ ni ọ̀dọ́ yẹn náà lẹ́wà. òun nìkan náà ní ìlọ́ọ̀bì mi. láti gbà yẹn ètò dẹ̀ ń lọ bó ṣe yẹ kó lọ. lágbára Ọlọ́run hmm. à ń yó. Hmm. àmọ́ ibẹ̀ náà lẹ. àwọn ọmọ náà sì tún yó hmm. àtìyàwó. ó sàn ju gbogbo ọ̀dọ́ ọ̀gá yín àwọn eléré tó kù lọ́wọ́. àwọn kìnìún àwọn kòkò sẹ́yìn nìkan lẹ́wọ́ wà ń bẹ̀ wọ́n mọ ilé àwọn ọmọ tẹ́jọ́ wà lẹ́gbẹ̀ẹ́ tẹ kúrò ṣé ẹ̀fàyàn míì náà wà bẹ́ẹ̀ abẹ́yìn nìkan lẹ́wọ́ bẹ́ẹ̀ ẹni tí mo fà wá bẹ́ẹ̀ hmm. ó ti kú kọ́lọ́ foríjì hmm. òun ni oníyàlù tájọ wà lọ́dọ̀ kọ̀lìntìn hmm. èmi lèmi dé ọ̀dọ̀ mufa yẹn ìgbà tí wọ́n wá tí wọ́n nídìí ẹni tí ń lùlù yẹn ẹni tó ń lùlù yẹn lọ́dọ̀ wọn lọ́hùn mo rí i pé kọ̀kátébù ìlú yẹn mo wá mọ̀ pé mo ní ọ̀rẹ́ tó lè lù mo fi wá sọ fún ọ̀rẹ́ mi yẹn mo fi sọ fún wọn níta mo lé ẹni tó lè tẹ́kì a àyè yìí tí ó sì wà òkè wọ́n fi ní kí n mú wá òun ní jẹ́ mọ́súdì àyẹ̀wùmí ọmọ àyẹ̀délé ọmọ gbọ́ra rẹ̀. ẹ dẹ̀ mú lọ bẹ̀. àjọ wà ń bẹ̀. àwọn ti. ó ti ń lọ ọdún kejì nísìnyí tí ọlọ́run pé sọ́dọ̀ fún hmm. ẹ̀yàn alẹ́ ẹ rí ìfọ̀rọ̀wérọ̀ ilé bó ṣe kìdí ẹ̀gẹ́ bó ṣe máa ń sọ gbogbo yìí ta sọ lé ní máa ń sọ pé àwọn ò mọ́ gbọ̀n wọn ọ̀gá eléré ẹ̀ hàn wọn tó bá wọn ṣiṣẹ́ tó bá wọn lò náà ni torí ẹ tó bá ní ẹgbọ́n wọn nǹkan méjì mẹ́ta tó di pé bóyá pé bó ṣe ń sọ ẹ tẹ bá sì ní ìbéèrè tẹ fẹ́ béèrè lọ́wọ́n a máa fagun wọn síta kẹ́pẹ́ wọn kò ní í ṣe bẹ́yàn kankan pé bóyá pé kí ni àmọ́ wọn bàbá àgbà ni wọn nídìí iṣẹ́ tí wọ́n wọ́n tó ń gbé ìṣe àti àṣàlàyé wọn láṣẹ bá wọn súnmọ́ pé ẹ ti sọ nǹkan mi tó máa bẹ̀ wọ̀nyàn ni pé àwọn kan sọ wọn nǹkan pa kọ̀lé nítorí kò nífẹ̀ẹ́ kọ̀lé tàmọ́ ìyẹn ò kan nígbà tí ìyẹn ò kàn án rárá gbogbo nǹkan tẹ sọ bẹ́ẹ̀ ṣe mọ́ lẹ ṣe sọ tọ́ba dẹ̀ sí ní ìtó jẹ́ pé bóyá kí ni wọ́n á pè tí bàbá kiri bá dẹ̀ wò ó pé tó wo nǹkan tí ẹni sọ kó ránṣẹ́ sí kọ́ wa tún gbọ́ látẹ̀ní kò fa kíní kan mọ́ra ọ̀rá la ń pè tí bàbá kí tó máa lọ ẹ bá mi gbogbo àwọn onílù lápapọ̀ àwọn onílù la bá mi kí gbogbo wọn tó náà wọn mi ti wà tó ti ń wò yín káàkiri kí bàbá èrè mọ́ra ẹ kí gbogbo wọn lápapọ̀ ẹ̀ dẹ̀ bá mi gbà wọ́n mọ̀ràn tó náà wọn kan náà wà tẹ́kọ̀ wọn náà ṣe ń bẹ̀rẹ̀ ìrìn àjò tá à ń fi jẹun tá à ń fi wọṣọ mo kí yín o mo kí yín o àyàgálẹ̀ ọmọ àtọ́ wa o àyàgálẹ̀ ọmọ àgbè wa o o mo rọ̀ mo bẹ̀ yín ẹ dákun ṣe rí pé ẹ̀yin ọ̀gá kan àbọ̀mọṣẹ́ kan tàbí pé kinní kan èmi ò èmi ò gbà pé kẹ́ ẹ fún àwọn ọ̀gá tó jẹ́ tí wọ́n lìdí iwájú orin yẹn mi ò fẹ́ kẹ́ ẹ fún wọn láàyè àwa fúnra wa tá a sì wá ń fà wípé Táyọ̀ sọ wípé nǹkan báyìí ọ̀tọ̀ ni nǹkan tí Kẹ́hìndé ó sọ àwa gángan fúnra wa là ń jẹ́ káwọn ọ̀gá yẹn máa wọ́ wa ńlẹ̀ o àwa tá ń tẹ̀lé wọn là ń jẹ́ kí wọ́n máa wọ́ wa ńlẹ̀ ẹ jẹ́ ká síra wa lọ́kàn ká pẹnu pọ̀ ká síra wa lọ́kàn káwọn ọ̀gá yìí oyè rẹ wa jẹ mọ́ kí wọ́n yé sà kí wọ́n yé bà wá jẹ mọ́. Mm nígbà tí tẹnìkan bá tẹnìkan jẹ jí tí ń ṣiṣẹ́ erin tí ń jẹ̀jẹ̀ ìlérí àwa tá à ń lu iṣẹ́ iṣẹ́ erin làwa ń ṣe à ń jẹ̀jẹ̀ ìlérí ni nítorí gbogbo àwa táwa ń lù kò sí láti rí ìyáàlú ni percussion gbogbo nǹkan everything tó jẹ́ ìlù tó jẹ́ rhythm téèyàn lè máa jó ti gbogbo ara ti gbogbo agbára oríkèéríkèé ara la fi ń ṣe ìgbà tá a bá yẹn ẹ má jẹ́ kí wọ́n wá máa sọ fún àwọn tí ó ṣe pé kí wọ́n máa rẹ́wà jẹ ní ìrẹ́jẹ tí ò dáa èmi rọ̀ yín ni o mo bẹ̀ yín ni o mo rọ̀ yín ni mo bẹ̀ yín ni o àwa ní ìsìn kọ̀sọ́dọ̀ ẹnìkan táwa lè pa afẹ́ kọrin mọ́ kọ̀sọ́dọ̀ ẹnìkan táwa lè pa afẹ́ lùlù mọ́ ìwọ̀n ọbẹ̀ èyí tọ́lọ́run ṣe fún wa kọ́lọ́run fa àlùbáríkà sí àmọ́ èèyàn ọmọ wa tẹ̀ ń bọ̀ torí gbogbo yín èèyàn ọmọ ni yín fún mi gbogbo yín pápátá àtẹni tó ń lo ọmọ lẹ jẹ́ fún mi mo fọlọ́wọ́n bá bẹ̀ yín mo fààyàn àgálù bẹ̀ yín ẹ jẹ́ kẹ́nu yín ó kò ẹ jẹ́ kẹ́nu yín ó jọ èyí táwọn ọ̀gá rẹ ní jẹ èyí ti tó hmm. ó tó. bàbá ẹ pa ẹ pa goyin torí ibi ló tán sí kò tán sí lórí afẹ́fẹ́ wọ́n á sì fẹ́ pè yín wọ́n á sì fẹ́ béèrè èyí tẹ́ bá ti mọ̀ kó máa pè yín tó máa lọ. èyí tó lè lọ tí mo èyí tó lè lọ tí mo wà lórí whatsapp ẹ. ẹ pè èyí tó mọ̀ ọ́ lọ ní ẹ pè ẹ pè fún wọn. plus two two nine. Hmm. 97, 77, 87, 93. lẹ́ẹ̀kan sí. plus two two nine ninety seven seventy seven eighty seven ninety three. ẹ ṣeun nọ́mbà yín nìyẹn tó bá ti pè yín yẹn gbé bó jẹ́ whatsapp bó jẹ́ regular call. bó ṣe pé whatsapp ni Okay? wọ́n wà ókè. ẹ ṣe bọ̀ bàbá ẹ bá mi dágbére ẹ tún bá mi ṣé lẹ́yìn nìkan ló wà ń fẹ́ kẹ́ ṣé èwo lẹ fẹ́ fi dágbére fọ́wọn ah, olólùfẹ́ ìkórè ìdẹ́jọ́ ṣé eléyìí eléyìí wọ́n ti mọ̀ pé iṣẹ́ tí mo tí mo ṣe tí mo tí mo tí mo. ẹ fi dágbére fọ́wọn olólùfẹ́ ìkórè ìdẹ́jọ́ náà jọ́ ni ẹ fi dágbére ẹ fi dágbére ẹ ṣeun. tó à ń fẹ́ pàfọ́ọ̀mù ti tó. ẹ ẹni bọ́ ṣe mú àwọn nǹkan tó ń sọ ìkò ń sọ̀rọ̀ ogún ọdún o lọ́dún tó ti pẹ́ ni àmọ́ inú máa ń dùn gan bàbá yìí wà láyé wọ́n wà láàyè á ti béèrè wọn mí tán ni wọ́n ti lọ àmọ́ ń pẹ́ wà láyé wà láyé á dáa dúpẹ́ lọ́wọ́ yìí akí bàbá wa náà general kọ̀lìntì àyìnlá ọmọ yín náà ni wọ́n ilé máa dórí afẹ́fẹ́ tó bá ṣe gbé yẹn máa ríra náà ni ẹ jọ pè kẹ́ ríra náà èyí táwa ń ṣe yìí nípa ìṣe àti àṣà ni ẹ̀yin tó bá dẹ̀ gbọ́ wọn nǹkan méjì mẹ́ta kan jáde tẹ̀ ń fẹ́ràn kò sí nǹkan tó kàn án bẹ̀ nọ́mbà àbáwá mẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Gbénga ọmọ nìtò àtàwà ń bì pẹ̀lú àwọn eh, mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi tó yẹ pé bí bàbá ṣe débí náà àwọn náà lálọ́ bá ní adódò ọ̀tà bàbá Moshood Ayínkọ́lá tẹ̀ ń gbádùn fún mo dúpẹ́ lọ́wọ́ gidigidi gan mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá Mutairu eh, oníbàtàrà tẹ́ pé káàkiri náà Áfíríkà eh, ẹ̀ wọ́n àwọn àmì pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn ẹ̀gbọ́n mi tọ́jọ́ wà ń bí ẹ̀ wọ́n jọ wà ń bí gbogbo ọlọ́wọ́n àbí tọ́ dúró tì wá tí gbogbo ẹ̀ ṣe ń lọ gẹ́gẹ́ bí mo ṣe sọ àyà àdúgbò ibi ta oríta la wà ń bì ó já má búlé ẹgbàá mọ́ kọ̀máǹdì mọ́ gbogbo ẹ̀ mọ́ra ọ̀làjà mi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run àjàsámọ́ gbogbo ẹ̀ náà ni ètò àpàkọ́nà bá ṣe ń lọ káàkiri tá à ń gbé ìṣe àti àìsàn ládùúkẹ́ ni ọmọ ìtọ́jú kan nìkan ló wà ń bí lè ní ẹ̀kọ́ sí Sunday ń bí àmọ́ iṣẹ́ gbọ́dọ̀ náà ìdúró yìí la ó ti di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.